الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب والصلاة والسلام على من بعث رحمة للعالمين نبينا محمد وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أكي الله مبارك أتوقف الله مبارك وبتي imam fèrè diẹ ní ọba kó sí lọ́wọ́ yóò sì túlẹ̀ yóò sì yọ̀ǹda rẹ̀ ọba yìí àbúwọn ọ̀sẹ̀ mọ́ ọba yìí bó ṣe wá láàánú tó yìí ẹni bá lóun ní fẹsẹ̀ ẹlẹ̀ tọba ìdẹ́kú tọwọ́ abọ́sọ́wọ́ ọlọ́nà ṣẹ̀dídù lè kọ́ bi yóò fìyà jẹ́ tọ́jẹ́ pé onítọ̀hún ó pe òun ríru yà bẹ́ẹ̀rẹ̀ ìkì ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ba nabi Muhammad ẹni tọ́lọ́run bá gbé dìde láàánú fún wa tó ṣàlàyé ojú ọ̀nà pé eléyìí ni ẹ máa ṣe tẹ́ẹ̀fì níjìyà eléyìí ni ẹ máa ṣe tọ́lọ́wọ́n bó fi fèrè jìn ìkẹ́ ọlọ́run kó bá àwọn ìyàwó ẹ̀ kó bá àwọn sàhábà rẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ àti gbogbo àwọn as-salafu salih. ẹ̀yọ́ màyá mi ìtì afẹ́ gbéyàwó ní ìrọ̀lẹ́ yìí òun náà ni at-tawbatu wa adrakuha wa fawaiduha at-tawbatu wa adraku dhunubi wa fawaidu tawba níta fẹ́ gbéyàwó ó náà ní at-tawbatu wa fawaiduha ìtúbà lọ́dọ̀ ọlọ́run ọlá tó wà fún àti àǹfààní tó wà fún àti tá máa ṣe tọ́lọ́run fi gbà tuntun bá wa al-insan èyí tí ò rújú òun náà ni pé gbogbo ọmọ èèyàn lọ́kùnrin lóbìnrin mahama balaga min al-iman bó ṣe òkè imani rẹ̀ ó tó wa mahama qaruba min Allah bó ṣe òkú súnmọ́ ọlọ́run ọba tó wa mahama abada Allah wattaqa bó ṣe òkú sin lọ́run tó kó bẹ̀rù ọlọ́run tó yabqa asiya yóò máa bẹ lábẹ́ ẹlẹ́ṣẹ̀ náà yóò máa bẹ lábẹ́ pé ẹrù ọlọ́run ọba ti ń ṣẹ̀ ọlọ́run ò mú ẹnìkan mérí bọ́ kó bí ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe ńlá yóò sì máa ṣe kéékèèké ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ojú oyé wa wípé kullu bun adama khattara gbogbo ọmọ anabi adama ni máa ń dẹ́ṣẹ̀ wa khayrul khatta'ina at-tawwabun àmọ́ àwọn tó dáa fún láàrin wọn láàrin àwọn ẹlẹ́ṣẹ̀ yẹn àwọn tó lóore jù fún òun náà làwọn tó jẹ́ pé wọ́n máa túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa kí ló sọ fìràwọ́nà dẹni tí ó tẹ̀rì sínú omi ẹ̀ṣẹ̀ ni àwọn ìjọ ànábì lóòtù ìjọ ànábì nóòhò ìjọ ànábì nóòhò tọ́lọ̀ ń fomi parẹ́ kí ni wọ́n ṣe jàmá ẹ̀ṣẹ̀ ni ìjọ ànábì lóòtù tọ́lọ́wọ́n bá tọ́rọ̀ jù òkúta lé wọn lérí àti ìjọ ànábì húdù kí ni wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ni wọ́n para kún ọlọ́run ní fàdàmùdàmà aléhìn rọ̀bùhùn bìdàmbìhìn fàṣọwáhá aláyà káfọ́ ọkùbáhà ọlọ́run bá ní èmi ọlọ́run ọba mo jẹ wọ́n yà bìdàmbìhìn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ajẹ́pẹ́tẹ̀yẹn bá ti ṣẹ̀ ìtẹ̀yìn ọmọ retí òun náà ní dámúdámà òun náà ní ìyá ọlọ́ ọlọ́run ọbẹ̀ ọ gbogbo tẹ́nì kọ̀ọ̀kan wá ní lọ́rùn lẹ́sẹ̀ ọlọ́run jáde tú bá ń bẹ̀ káwọn bá jìyà ọlọ́ ẹ̀yọ́ máa yá nínú ẹ̀sìn wa kọ́rùnà tí wọ́n padà sípò èlé tó dẹni tẹ́ a kí ló ṣe jama ẹ̀ṣẹ̀ ni ìbílísù kí ló ṣe tó fi dẹni ẹ̀kọ́ jama tá a fi sípò èlé dàárọ̀ ẹ̀ṣẹ̀ ni ó ṣe ọlọ́run kílà nàbí ádámà sí táfi lé kó lálẹ́ jẹ́nà jama ẹ̀ṣẹ́ kọ́lọ́hún tó wá sàkóríjì fún wọn ṣe ilé yẹn bá ti ń ṣe ọlọ́run àbí kéèyàn ti túbá kéèyàn má bàa rí ti ń bẹ lẹ́yìn ẹ̀ṣẹ̀ téèyàn ń ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ kan tí ò ní ìjìyà rẹ̀ anabi wa muhammad sallallahu alaihi wa sallam anabi di oye wa gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ ọlọ́run bá sọ fún anabi ó ní inna fatahna laka fatahan mubina àti ṣínà fúnra nàbì liyagfira laka Allahu ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar nítorí pé kálíbà àfẹ́rí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ síwájú àtẹ̀yítọ́ ṣẹ̀ kálíbà àfẹ́rí rẹ̀ jẹun láfi sínà fún ọlọ́run ọ̀pá ẹ̀ṣẹ̀ tànábì rẹ̀ sallallahu alayhi wa sallam. at-ta'ibu min adh akbar ṣẹ́rí ẹ̀ṣẹ̀ Adama ta a ọma ọmọ ni kéèyàn ṣe aburú tó kéèyàn ṣe kọ́mọ́túbà atọkùnrin wa ẹni tí ọ wá jèrè jù láàrin ọmọ èèyàn òun náà lẹni tí ó ronú tó ó ń sọ ma pé gbogbo ẹ̀ ṣe èyí máa ẹ̀njọ́ yẹn lẹ́yìn bá gbowó lọ́wọ́ sí yọ na yọ ẹ̀njọ́ yẹn ọba bóbin tó ṣe akidu pẹ̀lú tọba aláṣepọ̀ ọ ẹ̀njọ́ yẹn tọba mutí tó tutù ọ ẹ̀njọ́ yẹn tọba wá lọlẹ̀ sọ̀rọ̀ yẹn lẹ́yìn ọ ẹ̀njọ́ yẹn àbó ní ọ̀njẹ́ yẹn ọ̀rọ̀ bó ṣe ń sọ yẹn inú rẹ̀ ń dùn gbogbo rẹ̀ ẹ̀sẹ̀ pátá ìyí ń dùn àmọ́ ìjà ni máa ń gbẹ̀yìn ẹ̀yọ́ máa yá mi ẹni tó wá tó bá pòun ṣe má ọmọ lọ́kì òun ọlọ́wọ́n bọ́ wà níjì yóò wá pa ẹsẹ̀ rẹ̀ rẹ̀ yóò wá sáré jẹ́nà òun àtàwọn tí ó sẹ̀ wọ́n jọ wá pàdé nínú àlìjẹ́nà lànà fífi ní ata ibùmí nà zambi ẹni bá tó bá kó bí ẹ̀ṣẹ̀ kan tí ń fi ń ṣẹlọ́n kàmáàlà zambalọ́ gbígbà tí ó sẹ̀ rí náà bọ́ọ̀ bá ti pààyàn bọ́ọ̀ bá ti pa á mọ́ tó túbá bígbà tó pààyàn rí bọ́ọ̀ bá ń ṣe sìnà tọ́ọ̀ bá ti ṣe é má bígbà tó ṣe sìnà rí lọ́dọ̀ ọlọ́ wọn ò ní ní tracy ṣe sìnà nínú fáìlì tọ́ọ̀ bá ń jalè tọ́ọ̀ jà má e, wọ́n ti parí ló ṣe jẹ́ pé ẹni tí kò sẹ́lọ̀ ṣe é mà pé ẹni tí ó ṣe ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe ẹni kápẹ́ kò sẹ́ni tí ì ṣe lọ ẹni tí ó ṣe ẹ̀ṣẹ̀ tó ṣe yẹn nígbà wọn bá ti pàtì ẹrẹ kí ni yàtọ̀ láàrin wa táwọn. àmọ́ àti ronúpìwàdà ó lè kọ̀ rọrùn àmọ́ tọ́rọ̀ fún ẹ̀yàn lọ́wọ́ téèyàn jára ìgbà lọ́wọ́ ṣẹ̀tàn téèyàn súnmọ́ àwọn afẹ́sìn téèyàn ṣàdúrà téèyàn kó lé environment ibú téèyàn ti ń ṣẹ̀wọ̀n téèyàn fa àwọn ọ̀rẹ́ burúkú yẹn lẹ̀ ọlọ́run ó ṣèrànyàn lọ́wọ́ lérí ẹ̀ àtọ́wùbá ẹ̀rí ká ronú pé wàdà kálá àṣẹ mọ́ lérí ẹ̀ṣẹ̀ kan tá a fi ń ṣe ọlọ́run ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ ńlá wà ẹ̀ṣẹ̀ kéékèèké wà ẹ̀ṣẹ̀ ńlá òun náà ní gbogbo ẹ̀ṣẹ̀ tí ọba ti ní hadùn fi dúnìyà ẹ̀dá ṣẹ̀rí àbáyé fún ẹ̀lẹ́lóko ẹ̀nàlẹ́gbà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yẹn òun náà pèlẹ́ṣẹ̀ ńlá gbogbo ẹ̀ṣẹ̀ tí ọlọ́run bá ti ní tẹ̀yìn bá ti ṣe yóò rí bí inú òun ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ti ṣẹ̀ tọ́lọ́wọ́n bá lòun làánà tọ́lọ́wọ́n bá ti làánà yàn níbo ní òfin síjàmá nínú náà ni ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yọ́ máa yára ni lápẹ̀jù ẹ̀wọ̀ làánà lọ́wọ́ rọ́ọ̀ṣì wọlé mùrìtẹ́ṣì wọ̀ rọ́ọ̀ṣì ọlọ́run lòun làánà ẹni tí ń fúnyàn ló wà bẹ̀tẹ́lẹ̀ ó ti kó ẹrù òfin ọwọ́ pé custom ọwọ́ fún ní fifty thousand ànábìlẹ̀ ọ̀run làánà rẹ̀ Kọstọm tó gba owó náà ọlọ́run ẹni tí ó wà láàrin àwọn méjèèjì tí ń pé bá mi gba gbangba wa ọlọ́run láàánú òun náà ńlá láwùjọ wa ṣẹ̀ṣẹ̀ ńlá ni lákàṣẹ obìnrin tí ń sọ ọdún ẹ̀ṣẹ̀ ńlá ni ọkùnrin tí ń wọ obìnrin tí ń wọ tọ́sà ọkùnrin ẹ̀rí gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ tọ́lọ̀wọ̀n ọ̀la náà tí ò sọ pé òun bínú sí yàn lérí ẹ̀ tọ́lá kọ́ọ́lẹ̀ tí ó sì sí ìjìyà fún láyé ń bí àbí lọ́run wọ́n ní ẹ̀ṣẹ̀ kéékèèké nìyẹn. ó wà nínú ìròyìn àwọn ẹni rẹ àwọn ẹni rẹ ní máa ń sunkún nínú yàrá pé ọlọ́run ó sì tú dàrú ó ti tó ọlọ́run láàrin mi àti ẹlẹ́sẹ̀ yìí wà ní tí ń fi ṣe ọmọ ní ṣe ọmọ lérí ẹ̀ ẹ̀yọ́ máa yára ní ẹ̀sìn wa bẹ́yẹn bá ti bá rẹ̀ láàrin àwọn èèyàn tó pẹ̀sẹ̀ tì kọ́mọ̀ fún òun wà láàrin àwọn ẹni rẹ̀ ẹni ibú ní máa ń ṣe ọlọ́run tí ó fi jáde láyé ọ̀sẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ó bọ̀ ọ́ láti rí pẹ̀lú òkùnkùn ẹnìkan kan ò rí ọ dàárọ̀ ẹnìkan kan ọmọ tó ṣe mẹ́ẹ̀. ó bụ ọla ti pẹ̀lú ògiri nínú ilé tó wà nínú kọ̀kọ̀ nínú kọ̀kọ̀ lóru tẹ́nìkan kan sí ń bẹ̀ àwọn ọlọ́run rí ọ ọlọ́run bó ọ̀dà ti rí àwa ń pè ọ lẹ́ni rí nígbà tó jáde síta náà sì mọ̀ pé nígbà ọlọ́run ti láti rí ni ó ti tó bá wọn èyí tó ṣe ti tó nígbà ọlọ́run bá ti rẹ ọ̀kọ́ àrùn Ọmụmụmụ mú mú mú tó otu bá di wèrè tó túbá wọn mú ọ ọlọ́pàá mú gbogbo ayé èyí wá kéré tó wá dojú àlìkìyàmà yóò tó gbogbo àgbáńlá ayé pátá yàwó màtúbúlà sàrà ìr ọlọ́wọ́n bá ní gbogbo ayé. fama lahum min quwwatin wala nasir ọlọ́run bá ní kò sí ẹnìkan tí ó lu agbára tàbí ní tọ́sírí ẹ̀ kò sí connection kò sí sẹ́nìkan tí ó bẹ̀ mí ọlọ́run tí ó wà ràn lọ́wọ́ lọ́dọ̀ mi kí wọ́n tu àṣírí ẹ̀ nítorí mo bò bò bò bò bò láyé síbẹ̀síbẹ̀ náà ó kú lérí ẹ̀ náà ọlọ́mọdé kú lérí ẹsẹ̀ ọlọ́run bá wà. ọlọ́run bá ní àwọn ẹni rẹ̀ walladhina idha fa'alu fahisha tí wọ́n bá ṣe ìbàjẹ́ kan tí wọ́n ṣẹlọ́run bá àwòdọ́là mu àwọn fúnṣà wọn wọ́n ṣera wọn torí ẹ̀ṣẹ̀ ìwọ náà lọ́ọ́ jẹ ìyá rẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọlọ́run la ìwọ tó ọ̀ṣẹ̀ náà lọ́ọ́ jẹ ìyá rẹ̀ ọlọ́run wá ní àwọn atáwí wọ́n gbà pé àwọn ti ṣàbòsí fúnra wọn zakaruláha wọ́n wá rántí ọlọ́run pastagfaru lidunu bihim wọ́n sì wá wá fòdí lẹ́sẹ̀kẹsẹ̀ ló bá gbàgbé lọ sí náfìlà arákà méjì oníwọ̀ ọlọ́run mo ti túbà mo ṣàfẹ́ríjì mi wa man yaghfiru dhunuba illa Allah ọlọ́wọ́n bá ní kò sẹ́ni tí ó fèrè jìn tẹ́lẹ̀ èmi nìkan náà ni walam yusirru ala ma fa'alu wa hum ya'lamun kọ̀ wá máa bẹ́sẹ̀ yẹn lọ kọ́ máa pé wallahu ghafurur rahim ẹlòmíì ó gbé ara lé wallahu ghafurur rahim lóòótọ́ wallahu ghafurur rahim àmọ́ ọlọ́run sọ pé àwọn ẹni rí wọn ò ní tún máa kọ̀ntínú lẹ́yìn tí wọ́n ti láwọn ò ani anal ghafurur rahim eré anabi mi sọ fáwọn ẹrú mi ipe mi ọlọ́mọ bá yìí ma o wa anna adhabi ama ìyá mi náà ó wà alim o ó o ẹ ma fọkan balẹ nínú àforíjì ọlọ́run ọba pátápátá kọ wá máa bẹ́sẹ̀ lọ kó ní ọlọ́run fèrè jọ sórí àpẹẹrẹ pójìyà náà lójú ọmọ tọ́lọ́run bá fẹ́ feríjì ọ ni yóò fún ní ẹ̀mí rírọ̀ tó fi túbá tó fi ní kọ̀ǹtínú rẹ̀ mọ́ torí ń tọ́ bá ṣe eré ẹ̀ náà ló kù bá ń ṣe eré ẹ̀ náà ó kù àbí ọ̀rọ̀ àti ìjọ tó kù náà bóyá kò ṣe ní ọkọ̀la àbò kò ṣe láàárọ̀ jẹ́ mọ́sẹ̀ Quran three ayah one thirty five ọmọ ya mi ọlọ́wọ́n ọba ọwọ́ ń sọ fún wa pé wasaari ooo ila magfiratin min rabbikum ẹ máa sáré tètè kẹ tètè rí àforíjì ọlọ́wọ́n ọba kẹ tó kù wa jannatin arduha as-samawati wal ard ẹ sáré tètè kẹ lè wà àlìjánà àlìjánà tó jẹ́ pé ẹ̀bù rẹ̀ àtòrò rẹ̀ ó sì déédéé bí sámà tilẹ̀ sí fẹ́ ni ọ̀ẹ́dá ti lil muttaqin àti pèpè àrẹ fún gbogbo àwọn tí wọ́n bá níbẹ̀rù ọlọ́run ọba Quran three aya one thirty three. tàkìrù taswifu tawba kéèyàn máa pé ń padà túbá ń padà túbá ń padà túbá ẹlòmíràn ní tí wọ́n bá fẹ́ yàwó òun padà túbá níbi azina ẹlòmíràn ní tí wọ́n bá ti dàgbà òun ò ní mutí ma. tí wọ́n bá ti kọ́lé òun ò ní jalè mọ́ gbogbo èyí tó ń wí yẹn èyí tó ń wí yẹn gbígbà tí wọ́n ti sọjọ́ ọkú fún ọ nígbà wọn ti sọjọ́ ọkú fún ọ yẹn o gbọ́dọ̀ máa àkàrà tọ́ọ̀bà ọ̀ gbọ́dọ̀ máa létà repentance ipe létà yín padà túbá wọ́n ní kọ́dà bàbá ti ń ṣẹ̀ nísinsìnyí náà iná ni kò sì máa túbá tọ́ba tún ṣẹ̀mí tún túbá tọ́ba tún padà kó tún túbá tọ́ba fẹ́ sùn kó tún túbá torí olóṣùn kọ́ mọ́ jì mọ́. ọ̀kan náà wọ́n lè fa ó ní bẹ́ẹ̀ yẹn bá rántí kú yóò máa ràn án lọ́wọ́ láti tètè túbá ó nítorí pé okùnmọ̀lẹ́má níyà ti للبرية جاري ما هذه الدنيا بدار قرار afáyé ní ẹ̀yẹ èèyàn ẹ sì fọ́nú fọ́ra báyìí ẹ sì ń ṣe ọlọ́run ọba lábẹ́ sánmà rẹ̀ lókè ilẹ̀ rẹ̀ hukumul mani ìyàtì ó ní ikú lèlìbá ní ìyàtì jàrí ó ní wọn ọ̀dọ́ ọkọ̀ tiẹ̀ kò mẹ́ báwọn kan ṣe ń kú lógìgì ni wọn náà kú lógìgì ni máa rí dùnìyà ó ní sọ̀rọ̀ ayé tó ń gbá nínú ẹ̀ ayé tó ń sílọ̀ nínú ẹ̀ bídà kọ̀ra rí kò sẹ́nìkan tí máa ń gbébẹ̀ tí máa ń lọ gbére kálukú máa ń kó mẹ́ lógìkì níbo lọ́wọ́ àwọn àti ọ̀yà ọ̀yà tó wá ń pé ó di next year kó tó túbá ó di Ramadan kó tó túbá ta ló sọ fún ọ pé Ramadan rẹ ò ti tán ta ń sọ fún ọlọ́mọṣẹ́ ìṣàánú wọlọ́ Allahumma ballighna Ramadan Allahumma ballighna Ramadan. اللهم بلغنا رمضان يسر قيامه وصيامه وصدقاته وأعماله برحمتك يا أرحم الراحمين النبي محمد صلى الله عليه وسلم النبي نعمة إن الله ọlọ́run ọba yín yaqbal tawbatal abdi kò níyà kò níbo lẹni tí ó máa gba tuntun bá yín tọ́ba tí ló ṣe tán ọlọ́run ti ṣe tán máa làmù yògárì kiri lópin ìgbà tó ò tí ì rí màláìka kú tí màláìka kú bá ti yọ sí ọ mo tún bá ọlọ́run nígbà máa nítorí ikú tó rí lójú túbá bọ́ọ̀ bá rí kú ẹ̀ṣẹ̀ yẹ ó tún ṣẹ̀ ń jọyìn ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí oòrùn tí ó bá ti yọ níbi tí ti ń wọ̀ nígbà tí ò ti yọ níbi tí ti ń wọ̀ ni ọlọ́run ìpayẹrẹ ọlọ́run sì ń gba tauba tó ti di pé oòrùn ti yọ níbi tí ti ń wọ̀ bẹ́ẹ̀ nìkan máa ń astaghfirullah nígbà náà ọlọ́run lòun fẹ́ mọ́ nítorí epo ti di pé mo fẹ́ payẹrẹ tọ́lọ̀ bá ti fẹ́ mú yàn kó lé ayé àbọ̀ fẹ́ payé rẹ kò sí táwùbà mọ́ àmọ́ o sì lọ opportunity màláìka kò tí ìyọsẹ́ ní kọ̀ọ̀kan wa báyìí kọ́lọ́mọ́ jẹ́ o tí ìyọsọ́dọ̀ wa nísìn bẹ́ẹ̀ ni òun ò tí wọ̀ níbi tí ń ti ń ṣe kíni tí ń ti ń yọ ajẹ́ pé tọba túbá nísìn mo sì jòkó lẹ̀ yìí pé ọlọ́run ọba túbùtù ìlàlá ẹsẹ̀ yìí tí n fi ń ṣe oníkọ̀rọ̀ tó bomi láti rí dàárọ̀ yìí tẹ́nìkan ọmọlẹ́yìn mi àti ẹ̀ mo túbà nísìn náà ni wọ́n sì chíńjì fáìlẹ̀ wọ́n sì parẹ́ ولا taftarra bi الله llahi ad-dunyawiyati zaila ad-dunyawiyati zaila wọ́n ní wọ́n èèyàn lọ́kùnrin lóbìnrin wa kí ẹnì kọ̀ọ̀kan wa ká má gbàtànjẹ pẹ̀lú kí ọlọ́run ti bẹ lọ́wọ́ wa ọlọ́run fún wa lójú ó fún wa létí ó fún wa lẹ́mìí ó fún wa lálàáfíà má gbàtànjẹ pẹ̀lú ẹ̀ mọ́ máa tú ọlọ́run fẹ́ràn rẹ ló fi ṣe ọlọ́run nífẹ̀ẹ́ àwọn míì kò sì fún wọn mọ́gbàtàjẹ pẹ̀lú owó tó wà lọ́wọ́ rẹ káà rẹ tó ń gùn ilé rẹ tó kọ́ àti gbogbo gbajúmọ̀ rẹ àti gbogbo ipò tá a gbé ọ sí. nítorí pé ẹlòmíì yóò máa wọ pé àá bọ́lá ọba fẹ́ràn wa ni báwo ni ó ṣe wá ṣe wá bá ṣe rí àwa tó pé abẹ́lọ́n níkọ̀rọ̀ ni wa àwa tó pé ọlọ́run ọba wa ọba tó pé ó fẹ́ràn wa ni àwọn àlùfáà wọn là nábì ní ìdára àyíta ìsára àyíta Allah yu'ti al-'abda min ad-dunya ma yuhib tẹ́bárí ọlọ́run ọba tó fún ẹrú ọlọ́run ọba kan ní tí ń fẹ́ láyé ó bímọ àwọn ọmọ náà yá yìí ó ní nǹkan àgùn tó gbádùn ó nílé tọ́lá láfíà ó ń lo sọ̀gbà owó ń bẹ lápò rẹ̀ owó ń bẹ dúkìá pọ̀ wọ́n ní tẹ́bárí ẹni tọ́lọ́ ń ṣe bẹ́ẹ̀ fún ma yuhibbu wa huwa muqimu ala ma'asihi tí sì tún ṣe ọlọ́run pẹ̀lú gbogbo ìdẹ̀ra ẹ̀ yóò mutí yóò gbàṣẹ́wó yóò pààyàn yóò sọ̀rọ̀ fàyín nàmà rálíkà mẹ́nà ó sì ti dèrà jì wọ́n ní ẹ má jọ̀rọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ àyín lẹ́nu ọlọ́run bẹ́ẹ̀ ni ọlọ́run ọ̀fẹ́ràn yìí ànábì lọ́run ọ̀fẹ́ràn rẹ̀ tó bá fẹ́ràn rẹ̀ óyé kò ní darí ẹ̀ sínú ẹ̀ṣẹ̀ tí ó fi jìyà ọlọ́run a máa ní àwa tí à ń ṣẹlọ́n gan ọ́ dáa fún wa jẹ̀yìn tẹ̀ ṣẹlọ́n lọ àwọn àfa àti ẹfílẹ̀ ọ̀rọ̀ bíi adìẹ tá a fẹ́ pani táwa ń dàgbà lọ síwájú ẹ̀ sá fẹ́ ra àdìẹ náà afẹ́ jẹyàn ni afẹ́ dùn ni afẹ́ pa ni àmọ́ lójú tiẹ̀ ó lù pa fẹ́ràn o gbogbo dúkìá tó lọ́nba fún wa torí tó bá fi ń sẹ́ lọ́n ọlọ́wọ́n fẹ́ràn rẹ̀ a máa fi dẹ̀rẹ̀ lọ́n a máa fi sin lọ́n a máa fi dúpẹ́ fọlọ́n ẹ̀yọ́ máa yára wọ́n yín lọ́ba anábì ni ọlọ́wọ́n bá wa yóò ti dúnìyà man yuhibbu wa man la yuhibbu àtẹni tọ́lọ̀ fẹ́ràn àtẹni tí ò fẹ́ràn ní mọ̀ ń fún ní dẹ̀rẹ̀ ayé wàlá yóò ti di ọlọ́run ọba wa nífẹ̀ẹ́ nìkan lẹ́sìn illa man yuhib àfẹnitọ́ fẹ́ràn ló ṣe jẹ́ pé success owó ọlá kò dìtámì èrìrè ó dìgbà tó o bá lò ó láti fi sin ọlọ́run òun gbé káàrẹ́ wá sí lectures ó gbé lọ club láti lọ lè mutí ilé rẹ̀ ń ṣe tàájú dì ń ń ṣe náfìlà ẹ sọ lẹ́yìn délé fíìmù àti ilé music ẹ aṣọ rẹ wọ ọwọ láti fi sin lọhùn kìí pọ ń wọ òfin dérí àwọn èèyàn rú ládùúgbò gbogbo ìdẹ̀rẹ́ tọ́nà ṣe fún owó tó wà lọ́wọ́ rẹ ọ̀nà ọ̀sánú àwọn èèyàn pẹ̀lú ẹ̀ ànábì ní ìmọ̀ rọ́jò lè sọ́ọ́lé ní ìmọ̀ ìmọ̀ lè rọ́jò lè ní owó tó da tó bọ́ sọ́wọ́ èèyàn tó da owó ọwọ́ àtúnwá da. anabi ni ah àwọn èèyàn gbádùn ẹ kọlọ mọsà sèwálẹ ní rí bẹ́ẹ̀. wàlá taqnatu min al-ghufran min rahmatillah máa ma balagat minka dhunub. àwọn àlùfáà wa wọn ní bó ṣe wù kí ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀pọ̀ tó ṣe mọ̀ pé ẹ̀ṣẹ̀ tí kálukú ṣe ń sìn kò sẹ́ni tó mọ tẹnìkan àmọ́ lọ mọ gbogbo ẹ̀ bó ṣe lè kí ẹ̀ṣẹ̀ náà pọ̀ tó wọn ní má jà kàn o ti ṣe ẹbọ o ti gbẹbọ ríta mẹ́ta o ti lọ lè ṣẹgbẹ́ awórí o ti ṣègbè múlẹ̀ àbọ̀ wà bẹ́ẹ̀ lọ́wọ́ báyìí náà ni ọwọ́ ló ṣe mọ́ ó kúrò láàrin wọn kíkúrò láàrin wọn kò sí tí wọ́n ṣe fún ọ kò sí nǹkan kan tí wọ́n ṣe fún ọ. bọ́ bá ti kúrò láàrin wọn tó o wọn ṣiṣẹ́ ibi mọ́ ọlọ́run ti ṣàforíjìn fún kò sílé olóògùn tó dérí àmọ́ gbòòrò rẹ lọ́yọ̀ọ́ nílọrin níkùtọ́nù ọmọ lọ Ògbómọ̀ṣọ́ ọmọ lè sóògùn níkàrẹ gbogbo ibi tó dé láyé tó ti ń sóògùn tọba ti lóò débẹ̀ mọ́ ọlọ́run sì parẹ́ wọn ò ní rí tírẹ́sìsì ogun nínú fáìlì ó ti pa àyàn rí náà ọlọ́run ṣàforíjì fún zanaita ó ti báyàn láṣepọ̀ rí lóbìnrin àbí lọ́kùnrin tó ọmọ iye èèyàn tó gun orí ẹ tíwọ́ náà ọmọ iye èèyàn tó gun orí ẹ bọ́ba ti lóò ṣe mọ́ ọlọ́run sì parẹ́ àsáàtà ilé àwọn àdìdé bàbá àti ìyá ẹ̀ ti ṣépèlé ẹ̀ wọ́n sì wà láyé báyìí ọwọ́ àtúbá ọwọ́ àlè bá wọn ọ̀tọ̀rọ̀ àforíjì wọ́n sì pa gbogbo ègún burúkú tó wà lérí rẹ̀ ni ọlọ́run sì parẹ́ fún un tọ́lámùtà ó ti gbá àyàn ó ti ṣàbòsí fún yàn gbogbo ń tó ṣe yìí tọ́ba ti lóò ṣe mọ́ ọlọ́run fèrè jẹun dúkìá àwọn èèyàn tó wá wà lọ́wọ́ rẹ̀ lọ́ọ̀dà padà ọ̀tán ọ̀sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ó lè bọ́ntàn padà ó ní kò fèrè jẹun ọlọ́wọ́n bá ní kul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́wọ́n bá ní ẹ̀yin ẹrú mi tẹ́ ẹ ti fọwọ́ ara yín fa wàhálà sínú ayé ara yín pẹ̀lú ẹ̀ṣẹ̀ la taqnatu min rahmatillah ẹ má já kàn nínú àforíjì Ọlọ́run inna Allaha Allah ọba yín yaghfiru dhunuba jami'a kò sí ẹ̀ṣẹ̀ kan tẹ́dásẹ̀ tí ọba ti kú tó wọn ọlọ́run ọba ò lè parẹ́. innahu huwal ghafurur rahim aláforíjì ni oníkẹ́ni tọ́ba àforíjì yàn tán kí ni ó ṣe fún ọjọ́ mọ́ yóò wá jí ọ̀sìn rahma àwọn èèyàn ti wá sábà bala apádọ̀ yẹn nìkan pípé àforíjì akàn wọ́ọ́kà ọ̀tún gbogbo jọ èyí ti tán ni ẹ kó wọ́n jú mi. tí n bá ń bọ̀ olówó kò ní fún olówó kúnjọ́ yẹn àníkọ́ ọmọ bá tiẹ̀ yìí Allahu akbar àmọ́ ọlọ́run ọba wa innahu rahim tó bá ti fẹ́ rí dìyàn tán yóò wá jù sínú kẹ a jẹ́ pé wàláhì fi wà nù kẹ ọlọ́run oníkéèyàn máa tọrọ aya yóò wà ní Kùránì aya fifty three ọ̀kan náà àwọn ẹni rí ni ọmọ rẹ̀ wá ní bó ní ṣe ṣàdúrà fún ó ní sọ pé kọ́lọ̀ ń fèrè jì mí ọmọ ní ọjẹ́ gbèsè ọwọ́ ní kọ́lọ̀ ń fèrè jì ọ́ bó lè ṣe wá jọra wọn ó ní ìzà gáfàlẹ̀ lè zambi kọ́dọ̀ dẹ́yìn ni tọ́ba ti fèrè jì mí yọ san gbèsè mi kí ni wọ́n pè ní oògùn gbèsè sísan yìí àforíjì anabi wa muhammad sallam anabi ni ẹ̀yin ẹrú ọlọ́wọ́n ọba ẹ má sẹ́lọ̀ ń débi pé ẹ wàá gbà pọ́ lè fẹ́rí jìn yín o ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ ànábì sọ̀tàn rẹ̀ ó sọ fún àwọn ọmọ rẹ̀ ó ní tí n bá ti kú ẹ sùn mí kọ́dà bíi eérú ẹ dàda jì sí rí yẹ̀pẹ̀ ẹ dàda jì sínú odò nítorí pé tí n bá lọ lè bọ ọlọ́run pẹ̀lú gbogbo wa tí mo wò yìí yọ jẹ mí yàtì wọn lọ́lọ́run wa nítọ́ ọ̀ya ẹgbẹ́ eérú yẹn ẹ̀yin màláíkà tinu omi àti tẹ̀lé odò ẹ̀pá pọ̀ kárakùnrin náà dìde ọ̀yá dìde ó sì dìde wájú ọlọ́ ọlọ́wọ́n bá nítọ́ kí ló dé tó fi ṣèyí tó ṣe ó ní ẹ̀rù bà mí mi ó bẹ̀rù mi níbo ti bẹ̀rù mi ni mo sì fẹ́rí yàn innahu aláàánú lọ́lọ́run bá wa bọ́lọ̀ bá wo ìṣẹ̀ tá à ń dálé léde yìí òjò onírọ̀ nígbàdí bí wọ́n ti ń sàpàtà àwọn èèyàn lọ́nà Ṣàngó lágùn márùn àbọ̀ wọ́n sì fa àwọn èèyàn tá ń lọ bí sì fa àwọn sí iléepo iléepo old iléepo iléepo tí wọ́n ti lò mọ́ á ah, ọlọ́mọṣẹ́ ṣàánú wa. anábìíní inna Allah ọlọ́run ọba azza wa jalla yabsutu yadahu bil layli liyatuba musi'un nahar ọlọ́run ọba wọn ní tó bá dòrò yóò wá náwó rẹ̀ sí gbogbo àgbáyé ọlọ́run ọba yìí ọwọ́ rẹ̀ ọyàtọ̀ sọ́wọ́ tiwa o ọlọ́wọ́ àmọ́ lẹ́sà kàmẹ́tì lè ṣe òun ọwọ́ sẹ́mi tiwa títí kọjọ́ kínní kọjọ́ tiwa yóò wá náwó rẹ̀ lóru mi án ti jí àforíjì ń bẹ mo sì ti gbé e lọ́wọ́ báyìí ẹ̀ǹdẹ́ ẹ̀tọ́rọ̀ lori ẹni bá jí lórí ti máa ń tọrọ àforíjì ọlọ́run ti kẹ́ parí yóò ṣe kó ń gẹ àánú ọlọ́run bá lọ́lọ́run fi ní àwọn ẹni rẹ wọ̀bìlẹ̀ asáàrì lásìkò sáàrì wọ́n mú yastaghfirun astaghfirullah ní ọ̀pọ̀ náà tó àwọn astaghfirullah wa atubu ilayh wa atubu ilayh wa atubu ilayh ìwọ wa ń wí kátó kásùbà aláàsì ti tẹ́wọ́ tiẹ́lẹ̀ àánú ti dé gbogbo táwọn àwọn òjìnà àlàáfíà òjìnà owó òjìnà jama àṣeyọ òjìnà kó fàyọ kún náà anabi ni <laughs> wọ́n fi sọ yẹ́dà obìnrin nahari wọ́n dábàá tó wá dọ̀sán ọlọ́run tó wá náwó rẹ̀ lẹ̀ pẹ̀lú àforíjìn rẹ̀ líyẹ̀ tú bàmọ̀ sí òlẹ̀ ipe ẹ̀yin tẹ́ ṣẹ̀mí lóru ẹ̀yà yákìlá amúrọ̀bàs gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ sábúrú mọ́júmọ́ ẹ̀yin tẹ́ lé tẹ́ wánú ẹgbẹ́ awo ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ múlẹ̀ tọ́jẹ́ pé òrùlẹ̀ ṣiṣẹ́ ti yín ẹ̀yin dánadána ẹ̀yin tẹ́ pààyàn tẹ́ wọlé tẹ́ pààyàn lẹ́kún ẹ̀yin ò lè ẹ̀yin tẹ́ ṣẹ̀ lóru tọ́jẹ́ pé òrùlẹ̀ yín fi ń ṣẹ̀ ẹ̀yin máa ń sùn lọ́sàn ni èmi ọlọ́run bá ti tún náwó lọ́sàn o líyẹ̀ túba musi olè kẹ́yìn kírímínà twenty four hours ó ní repentance ọ̀yàn ní forgiveness Allah oye Lo open àtòrò àtòsùn anabi ni ata tẹtulo aṣamṣu mi magribiha ọlọ́wọ́n máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo òru yóò máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo ọ̀sán fáwọn àyínà ní jama kí ló wá dé tásítà fún láyọ̀ pọ̀ nínú àdúrà rẹ̀ ọwọ́ jòkó wọn wo fíìmù àsìkò tó yẹ kó wọn ti aṣítàfúrúlà ọwọ́ anú káàrí aṣítàfúrúlà ọwọ́ anbíṣẹ́ aṣítàfúrúlà òun ṣiṣẹ́ ọmọ rẹ̀ astaghfirullah wa atubu ilayh torí ó ṣe déédéé àforíjì ọlọ́run ànábì lọ́lọ́run ọba ọmọ ṣe báyìí lọ́sàn-án àti lóru títí tí òòrùn ó fi yọ níbi tí ń ti ń wọ̀ bọ́ba ti yọ níbi tí ń tún wọ̀ ọlọ́run ó kawọ́ rẹ̀ lóru yóò kawọ́ rẹ̀ lọ́sàn-án ọlọ́run àbí ọpẹlú agbára rẹ̀ wọ́n ṣàṣà àforíjì fún wọn lọ́wọ́ ọlọ́run ọba ní wa man ya'mali su'an wa ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله ẹni tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan àbóṣiṣẹ́ bú kan àbóṣera ẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kan yẹ́dìdì làhà ọwọ́ àwa foríjìn yóò bá ọlọ́run ọba ní gàfúrà rọ́hìmà ẹni tí ó ṣàforíjìn fún tí ó tún wá sínà bọ́nà bá di kí ló fà jama ẹ̀ṣẹ̀ eléyìí wà ní Quran four ayah one ten èèyàn máa yá mi nínú ẹ̀sìn wa ṣurutu tauba téèyàn bá bá túbá nínú ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ kì í ṣe pé ọkàn mọ́lá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá ṣàfúnlá nọ má tara rẹ̀ ara náà ni amóhùnnìkan kọ́ torí ẹlòmíì máa ń tara ẹ̀ yóò pé òun ní àṣàfúnlá wa mílíọ̀nù kan tóun bá ti ṣe é gbogbo ẹ̀ṣẹ̀ tóun dámọ́júmọ́ ọlọ́run ti gbàgbé ẹ̀ wọ́n ah, ní irọ́ ní jẹ́bẹ̀ẹ́ ta ló fi hàn ọ́ pẹ́lọ́n ti gbàgbé anabi wa muhammad sallallahu anabi júwe fún wa ipe tọba fẹ́ túbà àwọn májẹ̀mú tá a sì mọ̀ kó túbà tó fẹ́rẹ́ àforíjì ọlọ́run májẹ̀mú àwọn conditions alakọ̀kọ́ anadamu alakitarafi tawba ọ̀sàbámà alakitarafi adonob lérí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ọmọ gẹ́kàjẹ́ káì mo wá ṣe báyìí èmi mo ṣe báyìí láyé mi níwájú ọlọ́run ah wọn là nàbí anadamu tauba ìmọ̀ sàbámà yẹn gan ni wọ́n ń pè ní repentance ni wọ́n ń pè ní ìtúbà ẹlẹ́ẹ̀kejì alẹ́kẹ̀láwò anidam nígbà tó ti sàbámà tán o ò tún ní máa kọ̀ntínù lérí iṣẹ́ yẹn ọ yọra kó ń bẹ̀ ò ní débẹ̀ má ò ní ṣe má o ti láwọn òwò kan tó máa ń wò lórí fóònù ẹ lórí fóònù ẹ o ti láwọn òwò kan tó máa ń wò àwọn síìdì tó wà nulẹ̀ o ní gbogbo àwọn aburú kan ti ń bẹ lọ́wọ́ rẹ tó máa mú tó máa ń jẹ́ ò ní ṣe má ó di méjì ẹlẹ́ẹ̀kẹta àlàásìmọ̀ àlà ádámìlà áwùdà lè fẹ́ ilé yìí mọ́ra ta ó kọ̀rọ̀ nígbà tó ti kú ń bẹ̀ yẹn ó tún wá ṣe àdéhùn pẹ̀lú ọlọ́run pé ò ní padà síbẹ̀ mọ́ tí èṣù bá tún mú ọ padà síbẹ̀ ó tún jà dáadáa tàwùbà ó tún rìn níhùn tàwùbà rẹ̀ tí ṣètọ́n bá tún mú ọ padà ó tún rìn níhùn tàwùbà rẹ̀ nítorí pé ọmọgbà tí màláyíkà kú ọ yọjú. ẹlẹ́ẹ̀kẹrin dúkìá ẹnìyẹn padà tó bá jẹ́ pé nǹkan táwọn èèyàn ní ìwọ lọ́dọ̀ rẹ̀ lápèjúwe oyè ó gbowó orin lọ́wọ́ àwọn èèyàn two tons ó sì wáá ra ton nítòkù náà ni pé owó one ton tó kú padà fún onítọ̀ okó sámántì mẹ́wàá nínú ogún tánikọ́ra ọ̀ọ́dà sámántì mẹ́wàá tó kú padà fún òmùwò lágbájá nínú kọ́ńbọ̀dù rẹ̀ àbí nínú àpò rẹ̀ owó ẹ̀ padà tó bá jẹ́ pé ọ̀la ìwọ̀ àwọn èèyàn ó mú wọ̀ yẹ ó mú dọ́dọ̀ wọn padà bọ́ọ̀ bá wá ní kínní lọ́wọ́ mọ́ ọ wà lọ́lẹ̀ bó ń tọ̀hún ipe kó ń tọ̀hún tọ́lábùl mùsámáhà mùsámáhà ipe kó yọ̀ǹda rẹ̀ ipe nǹkan báyìí ń bẹ lọ́wọ́ rẹ̀ àmọ́ kò sí lọ́wọ́ rẹ̀ mọ́ ó ti ná kó fèrè jìn ìyẹn lọ́lẹ̀ bá nítorí kó lè bá ní ìtìjú yìí ò tó ìtìjú sẹ́kẹ́sẹ́kẹ́ inú sáré àtijọ́ àlùkìyàmù àmọ́ra náà aláhùn bíi táwọn ti dá ìmà wọ́n ní jojoojúmọ́ lọ́wọ́ bá sàn sọ fún wa pé ẹ túbà ọlọ́wọ́n bá ní yá ayyuhal ladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo táàfin lẹ́nìkan ọ̀yọ́ kú òun ká máa túbà nù ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́ òdodo tẹ́ ti nígbàgbọ́ túbù ila Allahi tawbatan nasuha ẹ túbà nítorí òun náà ni iya tawbatul khalisatu liwaji illah bọ́ọ̀bà túbá kú òun iṣẹ́ ẹ̀ṣẹ̀ kan ó túbá nítorí ọlọ́ọ̀ni ó ní torí ó ní túbá nítorí nǹkan kan ní ojú àwọn èèyàn ń tì mí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ mi ìtẹ́lẹ̀ mi ọ̀dá mọ́ ojú ń tì mí ọlọ́run ò tí túbá ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ mi ọ̀dá mọ́ kò ságbára mọ́ ni kò ságbára mọ́ gbogbo àwọn àlè rẹ̀ sì ń bẹ àwọn girlfriend woman friends ẹ̀ wọ́n sì wà àmọ́ kò ségun mọ́ gbogbo ara ti ó ti hun jọ gbogbo ara ti rọ ọwọ́ lòun túbá wọn ní túbá kàn àbí kò sówó lọ́wọ́ ẹ̀ mọ́ wọn ti yọ ọ lẹ́nu sẹ́ kò sówó kò sówó tí o ṣe fàájì mọ́ ọwọ́ làwọn túbá tútúbá kàn gbogbo bá délé mi náà yóò tún bẹ̀rẹ̀ lé tọ́lọ́lọ́ ti rẹ̀ mi rẹ̀ àbí kò sọ opportunity mọ́ ó níbi kan tí wọ́n gbé sí tí máa ń lọ opportunity jàǹbá yẹn wọ́n wá gbé kún bẹ́ẹ̀ ọwọ́ lòun túbá bó túbá náà kò sí mbẹ̀ mọ́ àwọn afá wa wọ́n ní àfẹ́ni tó túbá pé à ah, à ah, mo ti má lẹ́yìn ìgbà tí dókítà ti sọ fún pé bàbá tẹ bá tún gbígbó ẹyọ kan sẹ́nu láyé yìí tẹ wáyé sàárè lẹ́sìn lọ lè parí ọtí tẹ̀wọ̀n ọwọ́ lóhun túbá àwọn afá nù mm, mm, mm, túbá ọ̀fẹ́ kúlù àwọn tẹ́lẹ̀ kò sáré kan àbí ó ní òun ọ̀jà má torí pé kò ní tí ó gbé mọ́ àbẹ́lòmùsọ̀sì náà má torí pé gbogbo àwọn tí ń bá ṣe náà kò sí lẹ́nfàrọ́mẹ́ntì mọ́ àbí kò sówó tó fi ṣe mọ́ àwọn àǹfààní kọ́mọ̀ jẹ́ táwọ́bà yẹn láà máa ṣe táwọ́bà yìí tá a ṣe èyí tó jẹ́ pé xaali sọ ọ̀rọ̀ opportunity ò sì ní lò orí tó gbé ò sì ní gbé orí obìnrin tó wà available láti bá ṣe sìnà ó sì kájú ọ̀rọ̀jú ọ̀rọ̀jú ìrọ́jú níjàmá orí opportunity àti mo tí tẹnìkan ní mà láàrin wa tọ́lọ́hún ò sì ní mú wọ́n tó túbá ó dé ìlú táwọn èèyàn mọ̀ ọ́ tẹ́nìkan ò mọ̀ rí gbogbo ntọ́ máa ń ṣe bí wọ́n ti mọ̀ ọ́ ò sì ní ṣe ń bẹ̀ látara pé òun wo Allah subhanahu wa ta'ala àwọn afáàní kéèyàn máa rántí ọlọ́run ti máa ń sẹ̀ wọ́n tẹ̀yìn bá ń ṣàgbèrè lọ́wọ́ tọ́mọ ọdún méjì bá wọlé tọ́ra kò wọlé wọ́n ní wàláhì èyí ti ju rẹ̀ yóò dìde lẹ̀ wọ́n ní lè má kí ló wá dé tó ti ju ọlọ́run ọba tí ń wọ ọba tó ní gbogbo sánmà tilẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àtàwùbà ìtì máa ń ràn yàn lọ́wọ́ láti tètè túbá òun náà ni kéèyàn ó túbá nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì kéèyàn máa ṣàdúrà Allahumma rzuqni qabla al-mawti tawba ọlọ́run mọ́sá ìṣàánú mi bùnmi ní tàwùbà gbogbo àwọn nǹkan tí ń ṣe tí ọ̀dà bùnmi kí n lè túbá eléyìí ní jẹ́bi dán òfìrí kanlẹ̀ wọ́n sọ fọlọ́fọ́ ọlọ́yìn gbọ́ mísíkì máláyé mi sánú èyàn ní ma gbọ́ mísíkì àbí kọ́ dọ̀tá ọlọ́run gbogbo ẹ̀ṣẹ̀ ni ó máa ṣe ọlọ́run ọba yìí ṣàbùrú yìí fẹ́ ṣe máa dùá àdúà anábìíní màá tàràkà ṣe hàn lìlá ẹni bá torí ọlọ́run fi kankan lẹ̀ àwọ̀dà Allahu khairan minna ọlọ́run ọba fún ní oore tó ju tó fi lẹ̀ ọlọ́run fún ní oore yẹn òfìsì ọlọ́run ọba wà fi ìgbádùn tó pé sára àwọn ìyàwó olóhùn ọmọ ọtí má ọlọ́hùn ọba wà fi àlàáfíà àti gbogbo tí má mu lómi yóò fi àlùbáríkà àti gbogbo tí má mu nínú jésù ó ní ọ̀já lè má ọlọ́hùn ọba wà fún ọ níṣẹ́ àlùbáríkà tó máa jẹ halal mbẹ onílù jìbìtì ọ̀njà lè wá pàdé ẹgbà ife àfa ìbá dúpẹ́ lọ́dọ̀ ọlọ àdúrà tó gbá ọmọ ọbẹ̀ náà ní ọlọ́hùn ọba o gbà yìí tí ọ̀dà lọ́wọ́ mi wá fi mí pààrọ̀ anábìrin tẹ́yìn bá fi ti ọ̀dà alẹ́ ọlọ́hùn fi tọ́ da jù tí ń ṣe lọ yẹn ọlọ́hùn fi rọ́pò fún lẹ́yìn náà téèyàn bá ti ṣẹ̀ máa tètè túbá lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ ṣiṣẹ́ rí tí wọ́n fi parẹ́ ọlọ́run bá ní innal hasanati yudhibuna sayyiati tẹ́ ẹ bá ń ṣiṣẹ́ rí lẹ́yìn ìṣẹ́bú iṣẹ́ rí ọmọ apàṣẹ bú yín rẹ o ọkàn fẹnìkan fi yẹ̀yẹ́ lọ́ba láti pé a ànábì níbẹ̀ yẹn bá fẹni tádàáwò kan ṣe yẹ̀yẹ́ irú àdáwò yẹn bá o ọwọ́ ni astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah astaghfirullah àdánwò ọ̀sẹ̀ ní bọ́ọ̀mọ́ bọ́ọ̀bá ti sẹ̀ ẹsẹ̀ rẹ̀ yẹ àṣetánì gbà ọmú nítòkù náà ni pé kò sì wọ yàrá rẹ̀ kó sàlùwàlá kó sẹ̀ráka méjì kó wá sunkún lérí ìfẹ́rí kalẹ̀ àbí kó sì bí ẹni tí ń sunkún aya ìwà ní Quran eleven aya one fourteen anabi pé mu'adh bin jabal mu'adh bin bó lẹ́ máa sìn ọ̀kan nínú àwọn àgbàfà nínú àwọn sàábà ni Ànábì ní ittaqillaha haythuma kunt Mu'adh èèyàn ní ọ ẹni wẹ̀ tó bá dé láyé máa bẹ̀rù ọlọ́run wà á ti bẹ̀ sẹ́yì àtàlẹ́ àsànà tó tẹ̀sẹ̀ rẹ bá yẹ tó bá ṣẹ lọ́wọ́n ọba fi dáadáa kó tètè ṣe lẹ́yìn ẹ̀ṣẹ̀ yẹn tẹ́mù hùwà yóò lè parẹ́ yóò pa èyí tó ṣe yóò parẹ́ wà á kí sàbẹ̀ khuliqin hasan máa wá wù ẹlẹ́ẹ̀kẹrin ayé ṣiṣẹ́ ṣàyẹ̀dá kó bọ̀ gbogbo àti ìyẹn fẹ́ kan máa rántí ìyà tó wà ń bẹ nílé ayé ń bí àti ìyà tó wà ń àti sọ lẹ́ẹ̀kan pé má ṣe ọlọ́run kíní kan lọ́lọ́run ọ̀fẹ́ kó orí tó fi ní ọmọ ṣe ìyà kan ní ọ̀fẹ́ kó jẹ wàhálà kan ní ọ̀fẹ́ kó bọ́ fi ní ti wá ṣéhùn ó ti ní tó kù ti wàhálà yẹn torí o ti ṣe lẹ́yìn mọ̀kọ́dímà tá a lé lóko ẹ̀yọ́ wọn yá mi nínú ẹ̀sìn wa ọmọ wa rántí ìnira pé a ah, àti ah, bá ṣẹ̀ṣẹ̀ yìí táwọn ará àdúgbò bá wa gbọ́ ipe mi èmi lágbájá ìyàn ìyàwó láńlọ́ọ̀dù lálẹ́ àbí ìyàwó tẹ́lẹ̀ǹtì wa àbí ìyàwó tàjọ ń ṣe ìyàwó ìyàwó ládùúgbò bó o lọ̀rọ̀ mi ò rí ládùúgbò yìí o wọ́n ní máa rò ó kó tó ṣe rírò yẹn ọlọ́run fi dá ọ padà máa wò pé yẹn ipe bàbá wa bọ́ sí police station tí wọ́n wá dì mí lọ́wọ́ dì mí lẹ́sẹ̀ irin mo fẹ́ kó yìí tí wọ́n bá wá gbà mí mú obìnrin tó sáré nìkùnrin kọ́ ma wá ẹ̀hìn tọkọ mi bá wá gbọ́ tọ́ wá lé mi kó n lé tọ́ wá dà wọ́n má ta táwọn ọmọ orílẹ̀ èwe lọ mọ́ tílé ayé àwọn ọmọ tó wá rí bí ò ṣe dáa bó o nìgbẹ̀yìn ayé mi táwọn ọmọ tí ń jèrè ẹ̀ náà ní a'udhu billahi minash shaitani rẹ̀ wọ́n ní kéèyàn máa ro àrùn bẹ́ńtà o la ilaha tí wọ́n ní tẹ́sítì rẹ̀ two hundred and fifty thousand ọ̀kan nínú àwọn àlùfáà tó ń bẹ lọ́dọ̀ mi ó lè ṣe tẹ́sítì kan ní general hospital One two five lòun bá àwọn fọwọ́ rárá pé ẹ lè ṣe fún wọn ní one five lẹ́nìkan bá gbé pólíbàgì kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kàṣíà tí ń kawó wọ́n ń béèrè pé àfa ẹ̀sùn mọ́yìn náà ẹ̀jẹ̀ ń kawó yìí ná nígbà wàá kà á tán ó fún rísíìtì ọba tiẹ̀ lọ wọ́n ní àfa ẹ̀sán ẹ̀ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run two hundred and fifty thousand ló kó lẹ́sìn owó tẹ́sítì ni báwọn bá ṣe àwọn olè mọ́tí ń ṣe. bẹ́ẹ̀ bá ti lọ́hùn kọ́ máa ronú kò sẹ́ni tó ní bọ́ọ̀lẹ̀ kò sí wa. ẹbí ọkà péjọ lérí ẹ wọ́n padà fiọ́lẹ̀ ni wọ́n péjọ wọ́n padà fiọ́lẹ̀ ni nígbà wọ́n sún wọn. nítorí má ṣe ọlọ́run ọba ó jìyà mẹ́ẹ̀ má mú ọlọ́run ọba àti bọ̀tán ní wọ́n rìn lọ́jọ́ alẹ́ instaga ọtí ni téèyàn bá mu tí yóò máa sọ àwọn àrùn sí ara yàn tí ò ní tètè yọjú ọ̀dọ̀ wa lẹ́ ọlọ́mọṣẹ́ sọ ní mẹ́jọ àwọn àlùfáà wọn ní nínú tí ó ràn yàn lọ́wọ́ láti túbá á yẹ̀ fìtá ìdá ánìlì makánì lẹ́dí yóò máa rí sùfì ìlú máa ṣe yà ibi tó ti ń ṣe lọ́hùn environment yẹn kò mbẹ́ wàláyé tó bá gbà pọ̀ lè gbalé mi kò sí tó burú mbẹ́ tó bá ti mọ̀ pé òní fẹsẹ̀ yẹn lẹ̀ lópin ìgbà tó bá wà ní environment yẹn tó bá jẹ kó ta ilé rẹ̀ jama arábìnrin tí ṣètàn ti so yín papọ̀ ni ìyàwó ládọ́dún yẹn tó bá tí ọba lọ́pọ̀ tó ní àti ta ilé rẹ̀ kó lọ lè ra rẹ̀ síbòmíì nítorí àdánwò tí ṣètàn kó yín sí yẹn ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ nítorí ọ̀rọ̀ gbọ́n dá sí lókùn gbàtẹ́ bá ríra yín. ibi ọba wà tó ti ń rẹsẹ̀ ẹsẹ̀ níbi iṣẹ́ pé èyàn dáadáa ni ọ́ àmọ́ àwọn tẹ́ẹ̀jọ ń ṣiṣẹ́ eléré ibú lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n ti wá kó ti wá ràn ọ́ díẹ̀ díẹ̀ àwọn àǹfààní ò lè túbá àfi tó bá fi bẹ́ẹ̀ ó lè wá sẹ́sí bòmíì ni kó ba lè láti bọ̀ tán dáadáa wọ́n ní nínú ìtìláfù àdáwátì lẹ́tì kánà yá amalu bíi àlùmáṣíà gbogbo irinṣẹ́ tó bá fi ń ṣe ọlọ́run wọ́n ní gbìyànjú kó mú kó lẹ́nfàrọ́mẹ́ntì fóònù iphone ló di wàhálà sí ọlọ́run dojoojúmọ́ ló ń sin ọlọ́run bá ń bẹ̀ wọ́n ní lọ lè ra fóònù tí ò ní gbogbo àwọn applications ẹ̀ wọ́n ní tó bá ti kàràǹgídá tó bá jẹ́ pé ò ní lo fóònù mọ́ni nílé ayé rẹ̀ wọ́n lọ bẹ́tà ju kọ́ ọ padà wá ṣe rí burúkú tó ń rí nínú fóònù rẹ̀ lọ ọ̀bẹ lóní tó fi ń ṣèkà ìbọn lóní tó fi ń pààyàn kọ́kọ́rọ́ kan lóní tó fi ń ṣí mọ́tò mọ́tò wọ́n ní gbogbo àwọn nǹkan irinṣẹ́ yìí tó bá túbá ó lọ lè dà mí àwọn fóònù àwọn èèyàn burúkú tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn colleagues ẹ̀ calibers ẹ̀ àbáwọn ọmọge tó ń ṣe sìnà pẹ̀lú wọn ó di ilé tẹ̀ kò ní sí tó bá ti mọ nọ́mbà ẹ̀ mọ́ àṣetáni ó ti ṣẹ́gun ẹ̀. memory card rẹ ọyọ dànù ó lè fi mi sí. àwọn fọ́tò fọ́tò ní kó wà lábọ́ nínú álíbọ̀mù rẹ nínú fóònù rẹ ó di ilé tẹ̀. àwọn afáàní nínú ẹ̀ ayọ̀rọ̀ áfíríkà sọ̀lẹ́hìn ọ wà lọ́lẹ̀ darapọ̀ máwọn ẹni rí dáyọ̀ lẹ́dínà amọ̀nà tẹ́kùlọ́ wà kúnnù má a sọ́ di kí ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá fẹ́ di eléríire ẹ lè máa rìn pẹ̀lú àwọn eléríire sórí tí ṣètọ́n bá fẹ́ mọ ṣẹ̀ṣẹ̀ ọmọ náà ti aláàjì akíntomi wá ọmọ náà ti aláàjì wa sọ́ọ́lì wò pé a tí wọ́n bá wá gbọ́ àwọn àtàjọ rìn káàkiri tá à ń pera wa lẹ́ni ọlọ́run ọmọ náà ti abúfarúkú bá wá gbọ́ ní ipe mo ṣe léyìí tán nígbà tó ti wà láàrin ẹni rẹ̀ à ah, àwọn ohun mú ọ̀gbọ́dọ̀ gbọ́ o ipò mi ti lo jàlùbáàbù mo tún ṣe lè nígbà tó wà láàrin àwọn ẹni rẹ̀ yẹn àṣetán kò ní rí ọ̀dà rí ó ti mọ̀ pé àwọn èèyàn ó pè ọ́ sójú ọ̀nà ó sì mọ̀ pé àwọn kan rìn ò ní bàjẹ́ láàrin wọn àmọ́ tó bá sí láàrin àwọn ẹni tó ni aliganama alikọsia anabi ní ẹ rí àwọn ewúrẹ́ àwọn àgbò tí wọ́n bá rìn lọ ẹ̀rù ó máa ba ìkókò láti kọlù wọn torí tíìmù ni wọn àmọ́ èyí tó bá lóun jẹ koríko lẹ́yìn tó gbẹ̀yìn tó nìkan dárìn lẹ́yìn ìkókò ó sì rọra ṣe kínní yóò sì mú jẹ ìkókò ti mú ọ̀pọ̀lọpọ̀ jẹ nígbà tá a rí lálẹ́kọ̀ọ́ ààrí níbi wọ́n ti ń ṣe wá sí báyìí kò sí láàrin àwọn ẹni rẹ̀ kọlọmọsà ṣe wà lẹ́ni rí jálẹ̀ ààrẹ òní láwùjọ mùsùlùmí ọlọ́ọ̀dẹ̀ tẹ́jọ́ máa pèrè àyín sákèsí lérí ìbẹ̀rù ọlọ́ lẹ́yìn náà àti túbọ̀ rọrùn fún ọ torí ọmọ sọmọ pé ọyá ọmọ ya àà mọ́jà tó ń ṣe yìí mọ́ ya mọ̀ lọ́jọ́ ọmọ yẹn wọ́n bá tiẹ̀ lọ ibà àti túbà àti túbà àti túbà yóò ní bẹ́ẹ̀ ni atẹ́gùn ni ọlọ́run wa fi ẹni retí ń bá rìn yóò fi rẹ́síkì rẹ̀ àwọn àlùfáà àwọn ní nǹkan tí yọ̀nà wa lọ́wọ́ tá a fi tètè túbá àṣòrùn bímọ tìlẹ̀ fọ́jìyà ká máa rántí ikú ògìgì kì í fún yàn déètì kì í fún yàn lásìkò wọn sọ ibi tá a kù fún wa ibi tẹ́nì kọ̀ọ̀kan ó kù sí wọn sọ fún wa bá a ti dùkú ikú tí ó pa wa àmọ́ ìjọ tá a kù àmọ́ ọdún tá a kù àmọ́ ṣe nígbà tọ́nà ti fìyẹn sínú òkùnkùn ó ti tó fún ọ láti túbá bọ́ bá wà lérí obìnrin lóòtẹ́ẹ̀lì tí wọ́n bá lásìkò tó tọ́jẹ́ pé àsìkò tẹwàá ń bẹ̀ wọn náà lásìkò tí wọ́n bù lókè sánmà fàlì ìyá àdùbìlà wọ́n wá gbé ọ láti bẹ̀yẹn wọ́n wá gbé ọ lọ́lẹ́ pàdé ọlọ́run bá wa wọ́n lọ pọ́sibù kó fasọkọ́ lóòtẹ́ẹ̀lì kó má rèé fún rẹ̀ mọ́ wọ́n pọ́sibù kó gbé mọ́tò rẹ̀ lọ kó pé ẹ̀yìn búùtù ni wọ́n di ọ lọ́wọ́ lẹ́sẹ̀ wọ́n fasọ yí ọ wọ́n wá kírun sí ọ la wọ́n wá gbàsáré lọ bẹ́ẹ̀ sóòtù kátìmù téèyàn bá ti fẹ́ ní sùúrù khatima àti bọ̀tán bú wọn ní kéèyàn túbá kéèyàn sì mọ ibi tó máa rìn sí. gbogbo àtọ́ bá ti fẹ́ lọ lè ṣẹlẹ̀ ọmọ láti pé a ah, ibi tí ń lọ yìí ilé ijó lélẹ́yìn ilé orin bí àwọn aṣẹ́wó ti ń jó ń hò ah, ibi tí ń lọ yìí ilé èso funfun bẹ́ẹ̀ ni ibi tí ń lọ yìí ńlọ lè gbowó èlé ibi tí ń lọ yìí ńlọ lè pààyàn. wọ́n ní máa rántí pé bóyá ibi ọ̀wà nì àsìkò ku wákàtí kan tó lò láyé yọ̀wọ̀ àkàwọ́ mọ́bẹ̀ bọ́ọ̀ bá tẹ́ná tó kú èèyàn tó bá afa kan ní ya man biduni yashtagal wa garrahu tulul amal ó mo pe òwe èèyàn tó jẹ́ pé ayé ti gbé ọ lọ ọ̀rá ìrònú pa kú mọ́ ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀fẹ́ dà fúlàní rẹ̀ yìí ẹnìkan sọ fún ọ pé ó dùn ó ṣe alimawutu ya àti ìbàgìtàtà ikú mọ wá lógìgì ni wàlùkọ́bùrú sùn kò àmàlì sàárè náà ni àpótí iṣẹ́ rẹ̀ ibẹ̀ wọ́n ti bọ́ tú ọlọ́pọ̀lọ́n jẹ́ láti bọ̀tán dáadáa o ọlọ́gbàrá ọlọ́run ọba o lẹ́yìn àlẹ́ ìbúrata bil khawatim wọ́n ní gbogbo wa wọ́n ní gbogbo wàhálà tá à ń ṣe pátá ẹ́ndì ni ó justify gbogbo tá à ń bá bọ̀ gbogbo wàhálà tẹ́nì kọ̀ọ̀kan ṣe láyé pátá ń sin lọ́ọ̀ gbàwé Ramadan ọlọ́mọ́kà ẹ́ndì rẹ̀ ni ó justify ibi tó ń lọ. anabi ti lànà lẹ́nu àdìsí nípa àwọn kan wọ́n máa ṣe wàhálà bọ̀ wọ́n máa ṣe wàhálà bọ̀ nínú ẹ̀sìn nínú dáadáa dáwà gbogbo ẹ̀ wọ́n máa kírun gba awẹ́ tọba di ọba kù díẹ̀ tí ó kù yóò máa ṣe kátikáti yóò sì kú lérí ẹ̀ yóò sì wọ̀ nábẹ̀ ẹlẹ́mìí sì máa ṣe aládàáda bọ̀ gbogbo ilé ijó lọ́mà gbogbo ilé ọtí lọ́mà kò sábúrú tó ti dánwò rí ẹ sì ṣe wá àti ìṣẹ́jú kan fún yóò sì ní ẹ̀yà fáà mo tún bá lọ́dọ̀ ọ̀nà ẹnìkan ó ní gbogbo ọjọ́ bá ti fẹ́ lò láyé ó lóun ipe mo sọ pé òun lè faṣọ kọ́kọ́ wọn má rè ó ní kẹ́límà ẹ̀rọ kan tí òjò wọn lò tẹ́lẹ̀ mọ́ gbogbo ọjọ́ tó ń bá ti rántí báyìí pé <laughs> níbo ni <laughs> ọlọ́mọdé wo ṣe eré ibú débẹ̀ ó ní kẹ́límà ẹ̀rọ kan ó ní wọ́n wà láàyè ọ̀sán ọjọ́ kan máa ní kọ́ máa sọ ọmọ ó ní lọ́kàn òun ti tún ṣàdéhùn fọmọ kan òun ti débẹ̀ òun wá sọ pé tọ́ máa bọ̀ wọ́n wá nígbà tí ó tètè dé kó wọn sáré tan síìdì tí ó wà nínú nínú mọ́tò ó ní ọ̀rọ̀ tó wọ́n gbọ́ báyìí ọlọ́họ̀ <laughs> ìfẹ́ ọlọ́dún ó lè fàṣọ kọ́ kọ́ mari ọlọ́họ̀ ọlọ́run sì ra pa fóònù òun sì kí kìmọ́tò òdìlé nígbà ọlọ́pàá jẹ́ òun sí àgbákò ọlọ́mọṣẹ́ ṣàánú ikú nìkan ti tó jà láti fi túbà ọ wà ṣe wàhálà ọ wà lọlẹ̀ ṣiṣẹ́ rádaràda kan ìgbádùn ṣẹ́jú kan ìgbádùn ṣẹ́jú mẹ́rin ọkàn kù síbi o ti ń fagbó lẹ́kùnlé subhanallah ibi o tún kí abẹ́rẹ́ kókè bọ́rẹ́ láàrin tọ́lẹ́tì ọlọ́mọdé àtàn bí o ṣe dá o ẹ̀yọ́mà yá mi nínú ẹ̀sìn wa ọlọ́wọ́n bá ní wa ní ibù ila rabbikum ẹ darí wá sọ́dọ̀ ọlọ́wọ́n bá yóò gbà yín lẹ́rù yóò fẹ́rí jìn wa aslimu la ẹ juwọ́jú sẹ́lẹ̀ fún min qabli an ya'tiyakumul adhabu kí ìyà ọlọ́wọ́n bá tó dé thumma la tunsarun lásìkò tẹ́ ẹ̀ nílẹ́ nìkan tí ó ràn yín lọ́wọ́ Quran thirty nine ayah nínú táwọn afáàkà alimudawa mọ́tò aládékèrèlá wọ́n ní tí ntí máa ràn yàn lọ́wọ́ láti túbá òun náà ní kẹ́nu yàn má dàkẹ́ fún ọ̀nà tí ọlọ́ ọmọ mi ọjẹ́ ju ìdán lọ kul bi always subhanallah alhamdu subhanallah la ilaha illallah wa la sharika lahu lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir la hawla wa la quwwata illa bi subuhu quddus rabbul malaika subhanallah walhamdi subhanallah alazim subhanallah always zikir la ilaha illallah la ilaha illallah allahumma salli ala muhammad wa sallim àtikáàrò ọ̀rọ̀ ọ̀ka àtikáàrò rọ̀lẹ́ ọ̀ka tó wà ní citadel àwọn àlùfáà ní ọlọ́run ọba ọ̀sánù rẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó o bá ń ṣẹ̀ yóò máa jáko lára rẹ̀ díẹ̀díẹ̀ tilawatul Qur'an o ti lé ju owó tó o máa ń kà lójúmọ́ láàárọ̀ kó tó sùn lóru ọlọ́run ọba wọn máa fún ọ ní fi túbá lẹ́yìn náà asọ́ọ̀m kéèyàn má gbàwẹ̀ alhamis àti monday àti thirteen fourteen fifteen àtàwọn àbọ̀ ẹ̀sùn náà ti máa ń bá wa lójú ọ̀nà tó jẹ́ ẹ̀kan lọ́dún àwọn àlùfáà ní tẹ̀yìn bá ń gbà wẹ̀ ọlọ́wọ́n bá Allah yóò rọ èèyàn fún ẹ̀sìn yóò wá sọ ṣèitọ́ọ̀nì tí ń tẹ̀lé yóò sọ ọ́ di ọ̀lẹ ṣèitọ́ọ̀nì yẹn ò wá ní rí ti lọ bí tí ó ti ṣe ọlọ́run tí ó fi wá ṣe rí nínú Ramadan jama ẹ̀ṣẹ̀ máa ń kéré nítorí pé àlìjànú tó wà pẹ̀lú wa ìbáàdà wa pọ̀ òun ló jẹ́ kó wíìkì nígbà tí Ramadan lọ tán ìbáàdà wa kéré ó jẹ́ kàlìjànú wa ó sì ni kó strong kò sẹ́nìkan tí wọ́n máa gbàgbà làmísì àti Monday àti thirteen fourteen fifteen eleven days nìyẹn nínú oṣù ọlọ́run wọn máa fi ìkórira ẹ̀ṣẹ̀ sí lẹ́mìí bá a ṣe máa ń kórira ní Ramadan bẹ́ẹ̀ ni ó ṣe máa ń kórira ẹ̀ṣẹ̀ yóò fi wá lọ́lẹ̀ parí dáadáa ẹ̀yọ́ máa yá mi ọlọ́run announce ọlọ́run ọba ní ẹ bá ń sọ fún gbogbo àwọn tí wọ́n repent ipe mi ọlọ́run ọba mo nífẹ̀ẹ́ wọn. inna Allaha yuhibbu tawwabin Allahu akbar ọlọ́run ọba ní gbogbo èèyàn tí ń bá ń sẹ́lọ̀ pẹ̀lú nǹkan kan tó wá lọ́wọ́n ṣe má èmi ọlọ́run ọba nífẹ̀ẹ́ gan I love him so much aláàlú nífẹ̀ẹ́ rẹ̀ tẹ́nu wàá fẹ́ wà nínú àwọn tó lọ nífẹ̀ẹ́ wọ́n yóò hẹ́bọ́ limọ́tà tán irin àwọn tí wọ́n kín ẹ̀mí wọn kó nínú aburú àtàrà wọn òun nífẹ̀ẹ́ àwọn náà Quran two aya two two two two hundred and twenty two nínú àwọn nǹkan tí máa ń ràn yàn lọ́wọ́ láti ṣe láti túbá jilisatul ilmi wa ta'limi wal halaqatul ilmiya ká jòkó pẹ̀lú àwọn afẹ́sì ká máa ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa tafsir Quran wọ́n sàlàyé fíkìwọ̀n wọ́n sàlàyé àwọn kàbáyìí ẹ̀ṣẹ̀ ni irú jòkó tá a jòkó yìí ni wọ́n rí fáṣí tá a wá nítorí ọlọ́ tá a wá gbọ́ nítorí ọlọ́ tá a ń sọ nítorí ọlọ́ àwọn ọ̀rọ̀ yìí ọmọ kanlẹ̀kùn ẹ̀mí àwọn àlùfáà ní bí ayé èèyàn bá lójútùmọ́ wọn ní kéèyàn lọ lè wọlé kéwù gbogbo àtọ́ bá ń gbọ́n tọ́lọ́ ń sọ ìbànújẹ́ inú rẹ̀ ó sì máa lọ etí ò kílẹ̀ àṣẹ ọmọ kílẹ̀ àṣẹ èyí tó dàrú mọ́ lọ́wọ́ ó sì máa lójútù wọ́n ní ẹlòmíì yọkàn jòkó ti àáfàá láàrin ọgbọ̀n ṣẹ́jú yóò sì dágbére pé wọn ọ̀sẹ̀ mọ́ ẹ mà pé ẹsẹ̀ burú jáì ọlọ́run tún announce oníkà nábì ọ̀sọ̀ fáyé nábì ìbáraẹni bá mi sọ fáwọn ẹrú mi anni anal gafuru rahim èmi ọlọ́run ọba aláforíjì ni mi ṣẹ́rí gafuru ó yàtọ̀ sí gáfẹ̀r ọlọ́run lo gáfẹ̀r níbi kan ó lo gafuru ṣẹ́rí gafuru yẹn fàáwùn sífàtàn mọ̀bálágà ọlọ́pọ̀lọpọ̀ àforíjì lèmi ọlọ́run ọba kò sẹ́ni tó lè fẹ́ríjì yín tó èmi ọlọ́run rahim ni mí sibatu mubalaga èmi ọlọ́run ọba aláàánú ni mí mo láàánú ju àwọn ìyá yín àti bàbá yín lọ bàbá yín àti ìyá yín lọ láàánú ju ọlọ́run arham arham bina min walidayna wa anna adabi bí n ṣe wá ń kẹ́yàn tọba túbá ẹni tó lóun ò túbá tá a sọ fún sọ fún fiilẹ̀ ótó ótó ótó stop tó stop ọlọ́run yẹn sọ fóun náà nabbi ibadi wa anna adabi ìyá mi nínú sàárè ìyá mi lọ́jọ́ alẹ́ ó wà láàdáàbò àlìm ìnira wà mẹ́wọ̀ sọ́tàlá hijab aya forty nine to fifty agbé bàbá kan lọ sí general hospital nígbà tá a débẹ̀ bàbá wọn ò lè rìn mọ́ agbé láti inú mọ́tò àwa gbèsè e ní kẹ̀kẹ́ dókítà wa dókítà ní imam. imam bàbá yìí òun fẹ́ bí ní ìbéèrè kan mo ní ẹbí onídàdí sẹ́ẹ̀ máa mutí bàbá ni, ah ọlọ́run ọ̀jẹ́ wọ́n dókítà sí ọtí máa ń sọ̀rọ̀ ẹ̀dá báyìí ah ọlá burú ńlá ni lọ́la dé tẹ̀sán fáwọn ìjọba kan kó kó lérí lẹ̀ tọ́ ó ní ipa àwọn ọ̀ka àwa náà ní ká máa sọ lérí mímọ́ àrí káwọn èèyàn máa mutí máa mú tó a máa sọ bọ́ọ̀lù bá jí wọ́n gbọ́. ẹnìkan fi ọtí po àgbo ó mùsálámà ànábì ní ewó ló ń ṣe ó lóun ṣe àgbo ni ànábì ní kí ló fi ṣe ó ní fọ́ọ̀mù àyínà òun fẹ́ kó fún ànábì ní filẹ̀ fàyínà ò àrùn gan lọ́sẹ̀ fẹ́ fún mu yẹn ọgbọ́n ó sì gbádùn tẹ́lẹ̀ kọ̀ wá ní gbádùn mọ́bà àdọ́rọ́dún ni màá ṣe àwọn ẹ̀ṣẹ̀ téèyàn máa ń ṣẹ̀ àwọn àlùfáà ní ìnira wà ń bẹ nínú àwọn ìnira tó wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ọ̀dàmúdàmú àléyìn rọ́bù òun bèè dánbìyín fásawọ́ ha ọlọ́run bá ní wọ́n sẹ̀mí iná àlàfi wá jẹ wọ́n yà nígbà àwọn àjọ ànábì inúwù sẹ̀ ọlọ́run fòmí pa wọ́n rẹ́ òrìṣà làwọn ń bọ àwọn òrìṣà tá ń bọ tá ń gbé ọlá fún ọ̀ṣun ọ̀ṣun ọdún ọ̀ṣun yẹn bí ìbàdí ọlọ́run lọ́wọ́ nípa ayẹ́rẹ́mọ́ni ìbá ti rọ̀jò ìbá ti rọ̀jò ìbínú rẹ̀ síbi wọ́n ti ń sọ̀sọ̀ gbogbo ẹgbẹ́ awúta wà ń bẹ̀ tá à ń fi ṣe ẹgbẹ́ múlẹ̀ tó fi ń sakọ yẹn tó ń kó lẹ́kẹ̀ẹ́ káàkiri yẹn ojú òtí ọ òun kó lẹ́kẹ̀ẹ́ awo wọ́n fún ọ ní lẹ́kẹ̀ẹ́ awo ọ ń lo lẹ́kẹ̀ẹ́ awo ọ tún sọ fún wa pé ọ̀tá ọlọ́ni ọ nítorí pé òòsà opposition ọlọ́ni àwọn àlùfáà ni kò sẹ́sẹ̀ kan tí èèyàn dá ẹbọ ló ṣe ni o ọ̀pọ̀ àyàn ni o ó ṣe sìnà ni o ó mutí ni o ó owó ilé ni o ó sọ ọ̀rọ̀ yẹn lẹ́yìn ni o ó tèèyàn jẹ́ ni o ó kó báyàn ni o ó ṣàṣìyàn ni o gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti dá máa retí ìyà ní tí ò ní díyà òjì ọ́ òun náà ni kò túbà wọ́n ní ní àwọn ìnira tí ẹ̀ṣẹ̀ máa ń bí fún yàn èrè mánà ẹ̀lẹ́mì wọ́n ní tí yẹn bá ní mà tẹ́lẹ̀ tí bá ń ṣe ọlọ́run ọlọ́run sì gbàmọ́ lára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ìrìmánu tọ́ à tẹ́yìn bá ń ṣe ọlọ́run ọlọ́run ò ní ṣe ẹ̀sìn rọrùn fún yàn gbogbo àwọn tí wọ́n ń ṣe ọlọ́run tí wọ́n ọmọ bá kẹrùn yóò ló ń bọ̀ dání ọlọ́run ó ṣe ẹ̀sìn ní ìnira fún nítorí pé ń ṣẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run ó pa ìtìjú yóò pa á lára ẹ̀ ọlọ́run bó mú ìtìjú kò lára ẹ̀ kò ní ní ìtìjú mọ́ bí yẹn bá sì ní ìtìjú ó ti bàjẹ́ fún alihayaru khairu kulluhu ìtìjú ní gbogbo rẹ̀ kò ní ìtìjú àgbà kò ní ìtìjú ọmọkè kò ní ìtìjú ẹnìkan yọkàn má bá tiẹ̀ lọ ní kò ló ní mọ̀nà kò ló ní bẹ̀rù kò lálákìyèsí bí yẹn bá ti ń ṣe ọlọ́run ọlọ́run ọba ó fi ọkàn rẹ̀ yóò fi ṣe ilé ìbànújẹ́ dé kò sọdẹ̀ yọkàn jòkó báyìí yóò sì pokùnso ó sì ní ten billion nínú àkáǹtì sẹ́mà pé ó ti ṣe aburú mọ́júmọ́ kọ yóò wá i'm not comfortable ọ̀kan nínú àwọn ẹni rẹ̀ wọ́n lọ lè kí arákùnrin kan ní London lárúbáwá ni wọ́n sì kanlẹ̀kùn wọ́n lè kí lárúbáwá ta owó ìjàmá wàláhì nígbà wọ́n kanlẹ̀kùn rẹ̀ ọmọ wa lọ lè kanlẹ̀kùn yàrá àti ó ti gbé àpótí sẹ́sẹ̀ ó ti so okùn sókè ọ̀fẹ́ pokùnso bílọ́níà onílé ayé sùn i'm fed up tó o bá ń ṣe ọlọ́run máa wo ìgbà tó o bá ń ṣe gbogbo àsìkò yẹn ọlọ́run ó ká ìdùnnú kò nu ayé inú rẹ̀ ò ní dùn. àwọn àlùfáà wọn ní lára ìrìnmánu àtọ̀fẹ́ kílá tọ̀fẹ́ gbogbo bíi ń dé ọlọ́run ní fi ṣe kòńgẹ́ promise and faith ní wọn máa bá káàkiri nítorí pé anabi ti sọ pé ẹrú ọlọ́run ọba kan ó jòkóó la yóò rọmọ rísíkù bizambi fa alahu aw kama kọ́lẹ̀ sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba kan ọlọ́run ọba fẹ́ ṣàánú ẹ̀ ẹ gbọ́ yóò wá aṣọ lọ́mọdúnmá ọlọ́run wà ní kí wọ́n gbé àánú yẹn kó lọ́dọ̀ rẹ̀ kò ní máa ṣe kòńgẹ́rẹ́ nítorí ẹni tí ó fi ṣe kòńgẹ́rẹ́ yìí àbí wọ́n fi láàyè kí ni tọ̀fíìkù ọlọ́run ti ń ṣe kòńgẹ́rì ọlọ́run ọba yẹn ní kọjú sí ní sẹ̀ lọ́sàn-án ní sẹ̀ lórí ọlọ́run ọba wa ní ti tọ̀fíìkì yóò wà ní ayé ní sekini ayé ní sùn àlewà ṣàtàfil kọlùbì wọ́n ló ń tọ̀ ọ̀hún yóò máa fẹ́ dágbé yóò máa fẹ́ dáwà nítorí pé kò ní fẹ́ kọ́wọ́ òun bẹ́ẹ̀ nìkan kan ṣe yóò máa kára bí ọlọ́run yọ ọdún nínú ẹ̀mí ẹ̀ bọ́ọ̀ bá ti ń ṣe ṣìnà ò ní gbádùn ìyàwó ẹ̀ ọlọ́run ọyọ ìgbádùn ara ìyàwó rẹ̀ yọ̀yọ̀ kù ọmọ kanra nulẹ̀ nítorí pé ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọlé lọ́sọ̀ọ́ dàbẹ́ ò ń gbé owó jìbìtì owó ẹkún owó lẹ̀ ajagúngbàlẹ̀ àwọn oníṣẹ́ sunkún wọ́n wá gbé owó kalẹ̀ oníkàwọn ọmọ rẹ̀ ká máa fi sanwó school fees ìwé wọn ò ní iye wọn jàmáà àwọn ọmọ olówó ẹ̀rẹ̀ pọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọ olówó rádaràda ni wọ́n máa bá káàkiri níbo wọ́n ti rówó tí wọ́n ná lé lẹ́yìn jàmá owó táwọn kan sunkún lọ́wọ́ lérí àwọn àfáàní nínú tọ́lọ́wọ́n fi ta ẹni tí ní bá ń ṣe lọ́hùn tọ́lọ́wọ́n fi ta lọ́rẹ́ nùsùlù nìkan àwọn àjálù oríṣiríṣi ọmọ àjálù yóò wá dá ìgẹ́ bíi pé àbó nìkan ni wọ́n ń ṣe ni yóò rẹ̀ ọ̀pẹ́lẹ́ ni òun náà dákúdájú lọ́la wọ́n ti tún dé o ọ̀kan tó dákú o ọ̀kan tó lulẹ̀ o tí wọ́n ní kálọ̀bà láyé fúrásì rẹ̀ wọ́n fún wọn wé ẹ eh, níbi iṣẹ́ lánàá tuntun fún ọ níwèé nílé ó tó rẹ̀ ìyàwó àtọ́mọ́ a àdáwò wa o àmọ́ pọ̀lọpọ̀ ń gbà mí ẹ̀ṣẹ̀ ní máa ń fa àdáwò wọ́n ní àjálù ọdí sísọ máa bá nítorí pé ọba tí ń fojú dì ní yọ sọ ìyà kalẹ̀ fún kó tó wá jẹ tọrún ọlọ́run yọ iyì lára ẹ̀ nínú tọ́lọ́run ṣe kò ní jó níyì máa àbí amúrọ̀bà kan lè davidson kó gbé mọ́tò davidson ká máa gbé ẹ̀mọ́ kó rírẹ̀ yìí láka máa wo ni pé ẹ dákun já máa wá nǹkan mìíràn ṣe lérí burúkú mọ̀ àwọn ajagunbalẹ̀ mọ̀ àbẹ́nìkan tó ti saburú àdúgbò tó dúdú ti aṣọ wo lọ fẹ́ wọ̀ tó fi tiẹ̀ mọ́ jẹ̀ mọ́tò wo fẹ́ gbé tó fi tiẹ̀ mọ́ wọn lọ ti dáná ládùúgbò wọn ni wọn lọ kó mọ fáwọn ọmọ olè wọn ti wá mọ ẹ̀yọ́ máa yá mi mahkul baraka ọlọ́run yọ àlùbáríkà nínú owó tó ti pa sílé àti tó ní báńkì bẹ́ẹ̀ bá ti ń ṣe lọ́hùn ọlọ́run máa yọ àlùbáríkà kó nu owó owó tẹ̀yìn bá ní òní wúlò ọlọ́run àwọn kan ń sin lọ́hùn wọ́n ń bẹ lójú ọ̀nà ọlọ́run wọ́n ń sunkún lọ́sàn-án lóru ipe àwọn ṣe ń wáṣẹ́ táwọn máa gba ten thousand lóṣù ọlọ́run bò ṣiṣẹ́ fún wọn ọlọ́run wọn fún wọn ní tẹ́tẹ́ mílíọ̀nù lóṣù ọwọ́ fi ń ṣẹ̀ ọlọ́run yọ àlùbáríkà kó nu owó tó kù yẹn tó bá ti yọ owó nínú owó tọ́lọ́run ṣe fún ọ tó fi ń ṣe ọlọ́run kò ní sàlùbáríkà nínú ìtókùmọ̀ ọlọ́run wa ni ẹ̀hẹ́n ní tí wọ́n fẹ́ dénú ọ̀dà ọba mi bẹ̀ èmi èmi ń lé kẹsí ọ ìwọ wa ń lé ẹsẹ̀ sí nínú tọ́lá wọn sọ fún oníṣòwò lẹ́kàtìmá bẹ́ẹ̀ bá yíyan bá tuwọ́ nú ẹsẹ̀ àti bọ̀tán rẹ̀ wò padà ní dáa àwọn tẹ́rí tá ti bọ̀tán wọn dáhùn níjọ nǹkan wọn bẹ̀rẹ̀ wọn ti bẹ̀rẹ̀ dípẹ́ ọlọ́run ti bò ó bò ó bò ó bò ó bò ó bò ó bò ó bò àwọn òtúwọ́ ọlọ́run bá bá ti bọ̀tán wọn jẹ́ ẹbọ kan ni lókun tí wọ́n ń gbé láti inú plẹ́ẹ̀nì tí wọ́n ń gbé lọ lu wọn tí plẹ́ẹ̀nì tún já ṣé eléyìí ti já ọmọ bí a lọ ìpè eléyìí sì yàrá lọ́dọ̀ lọ ẹnìkan lásìkò Abubakar ọjàlè ọdí ọlọ́ta àánú ó ní ẹfí mílẹ̀ ọ̀rọ̀ ẹ̀dákun àkọ́kọ́ tí ń kọ́kọ́ járe o Abubakar ní àkọ́kọ́ tó kọjá ah, ọlọ́run lè ṣe wà mọ́kì sábà ṣe èyí ó ti jà jà jà jà ó ti jìbìtì ó ti parọ́ pàápàá kó tó tú wọ́n làkọ́kọ́ yìí ni tó ó ní nígbà tó sọ pé bẹ́ẹ̀ náà ni àmì ẹbí dáadáa ọlọ́wọ́n bá dáhùn ni kì í mú yàn lẹ́sẹ̀kẹsẹ̀ ní máa ń sẹ̀ yóò ti ṣe ẹsẹ̀ ẹsẹ̀ kó tó wá mú má retí má dùn ó di ijọ́ tọ́lọ́wọ́n bọ̀ wá mú ọ tí ó fi ọ̀hún ayé tí wọ́n gbé ọ sínú pépà àfa kan lákòótẹ́ láìpẹ́ ni wọ́n gbé sínú pépà tí ń ṣe jìmá òfin yàwó yàwó ìtí ń ṣe ti pẹ́ jama ìtí ń ṣe ti pẹ́ ọgbẹ́ sunu pépà èèyàn tí ó jẹ́ èèyàn tó fẹ́ jẹ́ níbi ti jára bí ìtí ó jẹ́ náà lọ jẹun Abubakar wa ń sọ pé ẹbí dáadáa nígbà wọn wá pèsè kọrọ wọn jẹ́wọ́ ànílù ọ jẹ́wọ́ àfẹrídìàn ó lé eléyìí ní ìgbà mọ́kàndínlógún tóun ti ń jà. ẹ̀dàkùn ẹjẹ́ àtúbà kọ́lọ́hún tó tu ọ. ra'aytu dhunuba tumitul quluba ọ̀kan náà àwọn àlùfáà oníṣẹ́ rí ẹsẹ̀ ní máa ń pa ẹ̀mí ni ẹ̀mí yóò wá lé sẹ́rí gbogbo àwọn èèyàn tẹ́ ń bá sọ̀rọ̀ súnà tí wọ́n gbọ́n ẹni wọ́n chẹ́kẹ̀ ara wọn ń ṣẹlọ́n ọ̀rọ̀ ń ṣẹlọ́n ọlọ́ni àṣẹ àníbi ní àṣẹ ọlọ́ni àṣẹ àníbi ní àṣẹ ọwọ́n pé lápá ọmọ díẹ̀ díẹ̀ ipé àìdáfẹ́ ah, díẹ̀ díẹ̀ ni ah. látọ̀dún fèlò ipé àhà àdìdàbí yìí nàgbẹ́yìn kéwù bí yìnbá hmm. ti ń ṣe lọ́hùn èmi ò wá lè yóò rí sí ti ọ̀rọ̀ rọ̀ tùmí ìtòlùkùlù àfààní máa ń pa ìmọ́lẹ̀ mi ni kò ní ráyè gba ọ̀rọ̀ náà sẹ́mi wọ́kọ́ di yóò lè zòzò la ìdí máa nù wá yọ padà wá tẹ́ ọlọ́run padà yẹ̀yẹ́ òun náà padà láàrin àwọn tọ́lọ́ ń yẹ̀yẹ́ nígbà táwọn tó bá ń kíláàsì bá ti ń ṣe kínní tí wọ́n bá ti ń ṣáájú ẹ̀ yọ máa pẹ́ ẹ̀sìn bá wa níbí ni àwọn ti lọ ìwọ ògùn olódùkà ń mú àbúrò ẹ̀kọ́ olódùkà. fawaidu tawba àwọn àlùfáà ní al-akhir adabul akhira ẹ̀ṣẹ̀ ọlọ́run ìyá ń bẹ lọ́rùn fún un torí ìyá ọ̀rọ̀ lọ́rùn fi ní ká má ṣe é tọ́wá ìdò tọ́ba bẹ́ẹ̀ bá wá ń túbá àwọn àǹfààní yóò jẹ àwọn àǹfààní kan alákọ̀ọ́kọ́ àtọ́ba tẹ́mu àǹkàdùnú gbogbo ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ látijọ́ tí o ti bàlágà àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tọ́ba túbá ọlọ́run ṣe parí ata ibùmínà zambi kamala zambalawo anabi dèmí bá túbá bí o ọ̀lẹ́ṣẹ̀ náà ẹlẹ́ẹ̀kejì àtọ́ba tó tọ́ba dìlù sẹ̀yà àti ilẹ̀ àsánà tọ́ba ti túbá gbogbo ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ wọ́n parẹ́ nu fáìlì yẹn sẹ́gbẹ́gbà wọn bá ti parẹ́ tán bí ó ṣe plank ni àbí bí ó ṣe rí ni wọ́n ti parẹ́ ọlọ́wọ́n bá wọn ní gbogbo ẹ̀nà ọba lọ́jú túbá illa man taba wa amana wa amila amalan saliha ó túbá kọ̀ wá débẹ̀ mọ́ ń sàbámà lẹ́yìn tó ti ṣe fa ulaika yubaddilu Allahu sayyiatihim hasana àwọn ọlọ́run ọba tá a bá parẹ́ tán àwọn abàdálà sẹ́yìn ààrẹ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ tá a kọ á parẹ́ àwọn abàdálà rẹ̀ bẹ̀rẹ̀ asanati àwọn akọ dáadáa síbẹ̀ àwọn yàwá ọmọ ya yọ dábàá ọlọ́run bá níbi ìgbà tá a parẹ́ bó ṣe rí ni sẹ́wọ̀n pé kò jìyà mọ́nu nínú orí tọ́lọ́run wá ṣe fún un ọlọ́run wa ni kí wọ́n fíìlì ẹ̀ pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ yóò tún wá dà báyìí kò wá ní jẹ́sẹ̀ mọ́ yóò wá já àwọn iṣẹ́ rẹ̀ náfìlà àwẹ̀ tààdùdí sàrà ìbádà ẹ̀wò bó ṣe lọ́kì jẹ́ mọ́. nítorí pé repentance le that's why tí ọlọ́run bá fi ṣe bẹ́ẹ̀ ó lò ní ṣe mọ́ ó tún bẹ̀rẹ̀ ó lò ní ṣe mọ́ ó tún mọ́ ṣe nígbà tó bá ti rọ́jú múra rẹ tó ṣe mọ́ yẹn ọlọ́run bá náà wá ṣe wonderful fún ọ wonderful ni pé yọ pa rẹ yọ wá kọ ìbádà sínú fáìlì yẹn padà. Wala wọn sọ̀sẹ̀ ní ẹ̀kọ́lọ́ mọ́sá síbẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa Quran twenty five ayah seventy àtàwọ̀bà tẹ̀yìn bá túbá ẹ̀ máa má ẹ̀mí clean tẹ̀yìn bá túbá èyàn ò ní fọkànbalẹ̀ nínú ilé ayé wàhálà ò ní máa bá yàn ẹ̀rù ní bá ọ́ jàmá sórí nǹkan tí ó mìíràn ó fi balẹ̀ ní kọ́ ọmọ sẹ́yìn stick fáàrù tó bá ti ń túbá ẹ̀rù ẹnìkan ò ní ọmọ lẹ́yìn ọlọ́run ọba tó ń wá àforíjì ní ọ̀dọ̀ rẹ̀ ọmọ gbogbo ṣe àríyá àlàáfíà ni wọ́n ní ẹ̀yin oṣù ẹ̀bẹ̀rù kankan wọ́n ní ìgbà ni wọ́n á bẹ̀rù lẹ́yìn ìgbà tí ti ń bẹ̀rù ọlọ́run lóru tí ń sọ fún pé fèrèjì mi fèrèjì mi fèrèjì mi tọ́lá bá ti wá fèrèjì ọ̀tán yóò wá kí ọ láyà oníbẹ̀rù àjẹmọ́ oníbẹ̀rù oṣomọ́ oníbẹ̀rù àwọn àgbàmọ́ oníbẹ̀rù àwọn alásàsímọ́ kò ṣe ní mú ọ. nínú àwọn tọ́lá mọ̀ṣẹ́ fún ọ̀tọ́ bá ti táwùbà tó túbà àtọ́wùbà sábàbù fi sáàtì rìsíkì ọlọ́run ọba wa gbá yàrá rìsíkì rẹ̀ ọlọ́ni fákòlì tòṣìtẹ̀fẹ̀rù rọ̀bákùn innahu kana gàfàrà sọ fún wọn pé ká máa wá foríjì ọba ayé ọba aláforíjì ni onígàfúrò ó tún gàfàrà méjèèjì sífàtì mùbálágà ni àforíjì tó lágbára níjẹ̀bẹ̀ yurisili sama aleikum midirara àrò òjò fún yín wọ́n yóò dídí kún bí amuwaali àgbà yín láyé owó amuwaali aláhìlá ọlọ́run ní ìṣúná owó fún yín tí yín wàá sọ àwọn ọmọ yín di ọmọ àrídùnnú à ń sọ̀rọ̀ bàbá kan pẹ̀lú Abu Mariam láìpẹ́ bàbá yẹn di súnà báyìí ọlọ́run sì chíǹdì bu àwọn ọmọ rẹ̀ ó sì tán bàbá yìí ọlọ́run ọba sì la ilaha illallah subhanallah títí màmá sọ pé màmá ẹ̀dá kun àwọn ọmọ yìí bò láti wọn báyìí ó sún mi mo ní ẹ lè túbá ẹ̀dí súnà ọlọ́wọ́n bá dánwó fún ní owó arísìkí anábì ní máa ń lẹ̀sìn mọ́lẹ̀ ṣìtìkfàr ẹni tí máa ń ṣe àṣìṣà fún láǹdí ojoojúmọ́ jàálà láhùn làwọn min kulli habbin faraja tọ́ba wà nínú àdáwò kan ọlọ́wọ́n yọ ọ́ kó ń bẹ̀ wa min kulli dhiqin makhraja tọ́ba wà nínú àmì wò ọlọ́wọ́n là wa yarzuqhu min haythu la yahtasib yọ wà fún ní owó níbi tí ọ̀fọ̀ kan sí ọlọ́wọ́n sì náà fún níbi tí ọ̀fọ̀ kan sí kí ló gun owó ti jama àtijẹ́ ìgbín owó ẹ̀yàn rí ẹ̀bù ọ̀sẹ̀ ajé ọ̀sẹ̀ ajé ọ̀sẹ̀ ajé istikfa والله تالله especially سيد الاستغفار أدعى سيد الاستغفار اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي foríjì mi fa innahu la yaghfiru dhunuba illa anta kò sẹ́ni tó lè ṣàforíjì lẹ́yìn wọ nìkan téèyàn bá ń ṣe é àwọn èèyàn rò pé ń ṣògùn owó béèyàn bá ń ṣe é àṣírò ní tú kò ní nàkàtà kó tó rí mi gbogbo tí máa ń pa aláyà ọlọ́run bá wà sọ di ìdùnnú fún àwọn máa ń fàtà àyẹ̀ panu ni o tó máa wí ní gbogbo gbà ayé ilé ìwà ní Quran seventy one ayé ten to twelve ẹ̀yọ́ màá yá mi níparí ẹ̀rí tauba ó ní ìmọ̀ ṣokùnfà tí yẹn fi máa wà lìjánà ọlọ́run tó pẹ̀ nìkan kan sínú àlìjánà àfàwọn tó bá túbá ọlọ́run bá ní láàmà ń tàbà wà àmàna wà àmìlà sọ́ọ̀lì ha ń jẹ àwọn èèyàn yà àfàwọn tó bá túbà fàwùlà ìkàyẹ̀ dìkùnú ní àlìjánà ọlọ́run láwọn èèyàn ni wọ́n wọ àlìjánà wàlá ìsìlámù náà ṣe àn ìní sábò ti fẹ́ nìkan 19 ayah 60 mo kàfẹ́rà ìdùnnú àwọn nǹkan wòlá máa ṣe tọ́lọ́ máa fi ń ṣàforíjì fún yàn alákọ̀ọ́kọ́ máa ṣàlùwà lásìkò òtútù ọlọ́run máa pẹ̀sẹ̀ rẹ́rẹ́ bó bá ti rìn lọ mọ́sálásí ọlọ́run máa pẹ̀sẹ̀ rẹ́rẹ́ tó bá ti ń jòkó tó ń retí irun ní mọ́sálásí àsìkò tó fi jòkó tó fi ń retí irun yẹn ọlọ́run máa pẹ̀sẹ̀ rẹ́rẹ́ bó bá yan aláka méjì lẹ́yìn ìgbà tó bá ti ṣe ọlọ́run ọba tó wá wá foríjì ọlọ́run ó pẹ̀sẹ̀ rẹ́ million kó fi pa àwọn ẹ̀ṣẹ̀ tó torí ẹ̀jìyà lọ́rùn rẹ̀ owó mọ́ka ọdún nínú jàmọ́ one point two alábọ̀dé ni àwọn ní two million one point five ẹni tí ó lọ lọ jàmọ́ ọlọ́mọṣà ìpàwọ́ náà sínú àwọn tí ó lọ ọlọ́àgbára ọlọ́wọ́n bá wa kíyàn má dìde kọ́ má dìde kìyàmọ̀ Ramadan anábìnrin tí má dìde kí n kásámú ọlọ́wọ́n máa pa gbèsè kéékèèké rẹ̀ ọlọ́wọ́n máa parẹ́ ẹni tí àwọn yẹn jẹ ní gbèsè tó sì tó wọn lè san gbèsè yẹn mọ́ tó sì wàá pèpè lágbájá owó tí mo yọ ń jò ní tó fi yálé ee thirty thousand mo sì mọ̀ pé fifteen thousand ló ń gbà lóṣù kódà o lè ná five hundred lójúmọ́ níjẹ́ olóòwò àsanwó mi wọ́n wá wọ̀ ọ́ sí ojú ọ̀ǹda rẹ̀ wọ́n lọ́la wọn sì pa ẹ̀ṣẹ̀ tiẹ̀ náà rẹ̀ ẹni tó lè san gbèsè mọ́ ọmọ pé kò lè rí san o tó wọn fi ní máìsẹ̀ wo ọ̀sẹ̀ tí ń bẹ fún fún ọ kò sí lọ́wọ́ ẹ̀ àwọn olùfẹ́ àwọn ní tọ́lọ̀ máa fi ń pẹ̀sẹ̀ rẹ òun náà ní sùúrù lérí àdánwò anábì ní tọ́lọ̀ ń bá dàyàn o tí wọ́n ní alhamdulillah mo dúpẹ́ ọlọ́run wá ṣàánú mi ọlọ́run sì ní kán pẹ̀sẹ̀ rẹ bí ìgbà tó pé ìyá rẹ sẹ̀ bí àmọ́ èèyàn mélòó làdánwò máa ń bá tí ò ní sísọ wọ́n ti tún dé o wọ́n ti tún bẹ̀rẹ̀ o àbáyẹ̀ sì ni wọ́n ní wá mọ́ àwọn àwọn onílé ọká tá a ọwọ́ ni o tá ń sọ bẹ́ẹ̀ tá ń sọ fún ọ bẹ́ẹ̀. ìpè ilé èsì lásán spiritual ni spiritual ṣé gbogbo kan spiritual ni o. nídìí bẹ́ẹ̀ àdáwò tó bá ti dé kéèyàn má sọ̀sọ̀ kú sọ alimuhafata ala salawati kéèyàn máa kírun wákàtí márùn lásìkò tó o bá ń kírun wákàtí márùn-ún ẹ̀sẹ̀ tó wà láàrin zuri sí asiri wọn parẹ́ asiri sí magiribi wọn parẹ́ tó ń kírun lásìkò ah ọlọ́run mọ́sẹ̀ ṣàánú wa. iṣẹ́ ọ̀jẹ́ owó ọ̀jẹ́ ẹ̀sẹ̀ tí wọ́n parẹ́ tó fi lówó lọ́wọ́ náà ní ọ̀sẹ̀ kínní ni òjì wọ́n parẹ́ wọ́n ní bí Ramadan tẹ̀yàn gbà dáadáa tó tún wá gba tọdún tí ń bọ̀ náà dáadáa ẹ̀sẹ̀ kékeré lọ́wọ́ láàrin Ramadan méjèèjì ọlọ́wọ́n parẹ́ bá ti ṣe bá ti ṣe àwọn ńláńlá ọgọ́rùn kan lójúmọ́ anábìlẹ̀ subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi subhanallah wa bihamdi ọgọ́rùn ìṣẹ́jú mẹ́wàá ló ń fi wújà wọn kẹsẹ̀ kéèkì rẹ̀ kó tó ocean anabi ni gufra anabi ni man qala subhanallah wa bihamdi ẹni bá ní subhanallah wa bihamdi fi yawmin mi'ata marra ó wí ní gbọ̀ngàn kó tọ́ ti xàtọ́ yáwó á pa àwọn ẹsẹ̀ kéèkì rẹ̀ rẹ̀ walaw kanat mithla zabadil bahr ìbádà gẹ́gẹ́ bíi fóòmù tó wà lérí ocean odò ẹ̀sẹ̀ mélòó ni wọ́n á ṣe ètò tó ocean ọlọ́mọṣẹ́ wà lérí ibú gbọ́dọ̀ pé dodúmọ́ ni gbogbo twenty four hours ẹ̀sẹ̀ náà ni káwá ní twenty four hours náà jẹ̀mọ́ mùsùlùmí oyè sọ́wọ́ tó ocean ànábì ní kọ́ wá tó dédé ocean ọlọ́run ti parí kí ló wá ń ṣe láyé rẹ tó ò lè ṣe sùwọ́n àlàbẹ̀ amúdi ọgọ́rùn lójúmọ́ tó fi wá pàdé ọlọ́run pẹ̀lú ẹrù yìí wọ́n mú tó kò ń ṣe rojọ́ kò ní sùwọ́n àlàbẹ̀ amúdi ọgọ́rùn oríṣẹ́ ló fún oríṣẹ́ lọ́sàn nǹkan bọ́ o ṣètọ́n sì ni yọ́gbọ́ lágbé ni adìkàdìsí káàkáàkáà sábà láwọn tí wọ́n ń ṣe lójúmọ́ kan náà wọ́n ń sìn èèyàn dé láre àṣetán ní asọ́dàkà kí yẹn máa ṣe sàárà ọlọ́run máa fi ń pa ẹsẹ̀ rẹ tó bá ti dùn yán nú ọlọ́run ṣe pàtẹ́ náà rẹ kí yẹn máa jòkó níjòkó wá sí tẹ́ bá ti dìde ọlọ́run bọ̀ wò ní gbogbo àwọn tí wọ́n bára wọn sọ̀rọ̀ náà ẹ dìde lẹ́ni tá a foríjì ọlọ́mọṣẹ́ ṣe bẹ́ẹ̀ fún wa lónìí ọlọ́ ọlọ́mọṣẹ́ ṣe bẹ́ẹ̀ fún wa lónìí ọlọ́ kí yóò dìde lórúkọ ọmọ sí kìyàmù lẹ́yìn tó bá ti parí kìyàmù lélẹ̀ báyìí wọ́n sì pa àwọn ẹsẹ̀ rẹ̀ rẹ́ abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ìjókòó yìí Allahumma ijal hadha al-jamu jam'an maghfura wọ́n sàì ṣe jòkó ìní jòkó àwọn tó forí jìn ọlọ́wọ́ bára wa aláhùnmá irhamna ya rabi ya jalal wal ikram ọlọ́mọ sàì sínú rẹ̀ fún wa kó tọ́jú ẹ̀mí wa kó tọ́jú àlàáfíà wa kó tọ́jú ìmánì wa gbogbo tá à ń ṣe ní kọ̀rọ̀ tí ọ̀dà ọlọ́njà lè tú wọ́n bẹ́ẹ̀ gbogbo bí tẹ́sùn ń pè wá lọ ọlọ́mọdé alẹ́ tẹ̀lé gbogbo yìí tá a ti ṣe tá a ti gbàgbé ọlọ́mọsàfẹ́rí jìn wá èyí tá a rántí ọlọ́mọsàfẹ́rí jìn wá gbogbo yìí tí a fẹ́ ṣe ọlọ́mọdé ọ̀rọ̀ fún wa láti ṣe kọ́lọ́n wá wọlé agbára rẹ̀ kọ́pa wá lérí táwọ́bà kọ́lọ́n kọ́pa wá lérí dáadáa kọ́lọ́n wọn bá kó láti bọ̀ tán dáadáa gbogbo àtàbà tó bẹ̀rẹ̀ lẹ́tọ̀ mi lọ́dún tí ń bọ̀ ọlọ́run musa wọlé àánú rẹ̀ ọlọ́mọsàfẹ́rí rọrùn fún wa àtẹ̀mí àtẹ̀yìn ọlọ́mọdé àdókù kó tó dọdún náà ọlọ́run ọba wa ọbẹ̀lọ́run kó fún alálàáfíà ara kó sàlókún ìmọ̀ wa àti ìmọ̀ ni wa gbogbo lectures tá a ṣe pátá látòkè délẹ̀ ọlọ́run yóò wúlò fẹ́mi tí ń sọ ọlọ́run yóò wúlò fẹ́yìn tí ń gbọ́ ọlọ́lá ahọ́lá wàlá quwwata illa billah subhanaka allahumma wa bihamdik ashhadu an tabi allah ẹ jẹ́ ká ṣe jazakumullahu khairan fún àwọn ìmọ̀ọ́mù wa kọ́lọ́n kó bá tẹ̀mí wọn lẹ̀ àpadà tí tó burú kọ́lọ́n kó má fi